àlá wà àbúrò mi tó dáa. àǹtí mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ mọ̀ pé ìṣèlú náà mo ní mo ò lè láàbùkù rẹ̀. ẹ ẹ àǹtí mi báwo dẹ̀ ni ti bí. kò sí wàhálà rárá kò sí wàhálà. torí pé mo fẹ́ wá sí nàìjíríà lọ́sẹ̀ tó ń bọ̀. bò ń bò ń lé. bẹ́ẹ̀ ni màá. àwọn àbúrò ẹ̀ náà tiẹ̀ wọlé àwọn náà fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ah, ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ mà. tètè tètè tètè bọ́ síbí sista yìí fẹ́ bá yín sọ̀rọ̀. Ah, sista mi hello sista mi báwo ni èmi ni mà. ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ má jà o ẹ má dẹ̀ gbé mọ́ mi lọ́kọ́ sójú ẹ ti gbọ́. a máa expect call yín o. gbé fún fún sista mi. okay jàre àbúrò mi tó dáa mò ń gbọ́ tiẹ̀. ẹ àǹtí mi ìyáálé yín kọ̀ ó máa wà ń bẹ̀ pẹ̀lú wàhálà tó wálé ayé wá ṣù. ẹ mo fi ọlọ́run ọba jẹ ẹ rọra fòbìnrin yẹn síbẹ̀ ẹ fi sáàyè ẹ ẹ má ba àjà àṣẹ ti gbọ́ ẹjọ́ lórí ọlọ́run. mo ti gbọ́jà ló kúkú mọ̀ wá mi omi ń to ní ó máa ló wálé ayé má yà o. ó dà ẹ máa retí mi ó dà o. ó dàbọ̀ my dear pẹ̀lẹ́ bye bye kó tọ́jú ara ẹ o ó kéde ẹ̀ bye ẹjọ́ wọn kó kúkọ́ èmi ni mo róko kúnlẹ̀ tí mo lọ gbẹ̀pà sí. wá mi báyìí oko ẹ wo ló kúnlẹ̀ tó ń gbẹ̀pà sí. <laughs> ẹni tọ́rọ̀ bá bá wí òun ló máa fèsì sí. ọ̀rọ̀ jọ tèmi ni mo ṣe dé lóhùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìgbà tẹ ń sìn ṣe fẹ́ mí lẹ́gbàá. tó bá hùwẹ̀ màá nà ẹ́ fáìfáì ìwọ mẹ́ta láti ẹ̀gùn ò tó bẹ́ẹ̀ wọ́n fẹ́ yájú sí mi mm. ah, ṣé torí ẹ̀ ló ṣe wá fóònù sí àbúrò ẹ̀ tó wà nílùú òyìnbó pé tó bá dé kó wá máa ṣe bákan màá sọ fún ẹ pé tó bá dé a ah, gbà pé kíjìpá kì í ṣàwọ. ẹ tó bẹ́ẹ̀. a ah, máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún. ẹ lè ṣe nǹkan kan fábúrò mi. màá ṣe mẹ́ta fún. ẹ lè dán kankan wò. tọ́wọ́ yẹ ẹ gbà ẹ gbà ẹ ní sùúrù mọ́mì kí ló dé. ẹ wo ẹ bá mi bẹ̀ ìyàwó bàbá yín o. tó fóònù sí àbúrò ẹ nílùú òyìnbó wípé tó bá dé kó bẹ̀rẹ̀ sí ní yájú sí mi tó bá yájú sí mi sẹ́ mo ní màá fún aró bí omi. ẹ gbọ́ màmá. ara ló ń fún yín. mọ́mí ẹ jọ ẹ ṣáà máa bínú ẹ jọ. wọ́n máa yọ̀dẹ o ó ṣe ponú báyìí ṣo fẹ́ máa bẹ̀ fún mi ni ṣo gbé náà kárí ni máa sọ kalẹ̀ fún ẹ òun ah, ẹ lè lè sùúrù náà máa mi. irú ẹ lágbo wọn ni. ẹ tó ti bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti bẹ̀rẹ̀. ìbẹ̀rẹ̀ kí ni ẹgbẹ́ ló yẹ ẹ. kí ló dé kí ni ṣe. ẹ fẹ́ pa mí àbí ṣé ẹ fẹ́ pa mí ẹ wàá lè rí èmi pa o ṣé ẹ ti gbọ́ ẹ lè rí mi pa kàkà kẹ́ ẹ pa mí mo sì ya mẹ́rù mi mo sì jáde ńlé fún yín. ta ló ṣe gbà o ó ṣe ha ṣé ìwọ ò tí ì dàgbà tó ìwọ àtẹ̀gbọ́n ẹ ẹ tí ì dàgbà tó kẹ́ ẹ mú ìyá yín kẹ́ ẹ mú un bọ́ sí ọwọ́ òsì báyìí kẹ́ ẹ kì lọ́rùn mọ́lẹ̀ kẹ́ ẹ bá sọ̀rọ̀ kọ́pọ̀lọ́ ẹ̀ ó pé wálé ìwọ tí wọ́n tún jọkùnrin ẹ ìwọ àtàbúrò ẹ ẹ lè mú ya yín gbọ́wọ́ ọ̀tún kẹ kì lọ́rùn mọ́lẹ̀ kẹ ẹ bá sọ̀rọ̀ kọ pọlọ rẹ ó pé wálé kó yé wùwà àgbà àyà ẹ kó kó kó kó kó kó mọ yọlé ayé lẹ́mìí mi wo tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kẹ́yìn ó mú tí ń gbọ̀tún kẹ́yìn ó mú tí ń gbòsì báyìí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo ní máa ṣe yẹn gan-an ni máa ṣe. ó pẹ́ tó ṣe bẹ́ẹ̀ wàá máa fọ́ lálẹ́ fẹ́mi nínú ilé yìí pẹ̀lú irú eléyìí kíní burúkú játijàti. kò sí nǹkan tá a lè fi mí ṣe. màá fi ẹsẹ̀ rẹ̀ wọnú lẹ́yìn ìwé ìtàn játijàti ọmọ òfò ọmọ àdánù. mọ́mí o ti tó ṣé bẹ́ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ ti lọ ẹ jẹ́ kó sọ yín lẹ́nu náà. kò sẹ́ni tó lè afẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu inú ilé ìlú yàgò níbi tí mo gbé dé dúró yìí kò sóluwẹ̀ má bá kọlẹ̀ bí táyà tí ò dáa. wọ́n ti gbé ẹ kàn já sí kòtò ń bẹ ẹ make sure pé ẹ dí tó já o. ẹ tún lé o ah, ẹ ẹ máa call back máa pè padà. how are you my dear? káàbọ̀ ṣáàlà àti àlòdé kò yẹ jókòó jókòó. <laughs> ẹ mọ̀ kó ara yá náà. a ibi mà nìyẹn o eh, ẹ ṣeun. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Bímbọ́ ṣàlàfíà ni pẹ̀lẹ́ okú ewu ọkọ̀ eh, báwo lọ́hún. olúwa ṣeun. ó lọ déédéé. ah láti bí ọdún márùn-ún ohùn rẹ nìkan là ń gbọ́ lórí fóònù. <laughs> nígbà tẹ́yìn náà wá sí London lẹ́ẹ̀kan tẹ́ refuse láti padà wá. Ah, òtútù yín wọ̀n wá pọ̀ ni ah, àsìkò tó tútù ò bá sì mú lọ́dọ̀ yín mo mọ̀ ń bí sí bí ṣùgbọ́n lọ́dún yìí máa make sure pé mo wá. ok màmá rí tí <laughs> pẹ̀lẹ́ ẹ o rí mọ́mì yín àgbà ni. mọ́mì àgbà àwọn dà. Ah. o ní lẹ́yìn ẹ̀. ẹ kúlẹ̀ màá. ṣé o ti wá dé finally nìyẹn àbí o kàn wá bẹ̀ wá wò. Ah, finally kẹ <laughs> mi ì dé finally o dáàdi. èmi náà ti mọ ọ̀hún ò ṣeé fi ilẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n màá rántí pé ilé làbọ̀ sí mi oko o. o dáàdi lẹ́yìn kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́ pé gbogbo nǹkan sábà ń dáwọ́lé báyìí kó máa yọrí sí rere. ọ̀làgbàrà ọlọ́run ìdáwọ́lé yín ó máa yọrí sí rere. ẹ ni àpò ìtọ́. jẹ́ wípé olùgbèjà wọn ló yìí àrí yóò sùn. Eh? ọmọ àríṣe ní mọ̀kín ọmọ ajílà lọ́ọ̀sán ọmọ ají fọjọ́ gbogbo dàbí egbin. ìyá kọ́ mi o ẹ káàbọ̀ títí àdé àdédé gbogbo ìlú ọba ń kọ́. àti ìrètí ẹ. a ti retí yín látànà. bẹ́ẹ̀ ni àná ni mo dé ṣùgbọ́n màá ti fẹ́ máa bọ̀ ń bí ni àǹtí mi ní pé kí n má wà lánàá. Ah, ah. ṣé ká wá máa forú ni ni aago mẹ́sàn-án ti lù ó dẹ̀ ni ó ní sùúrù tílẹ̀ bá ti mọ́ àdèmàbò ńlá ṣe jí wá láàárọ̀ báyìí. aráàlú èyí bóyá di ẹ fòrú rè. Ah, bẹ́ẹ̀ ni yún ní àlejò tó fòrú wọlé. ìdání ọ̀jẹ́. àrèmúlà náà retí bá a ṣe múlà retí lánàá. àríkà ọmọdé èmi ni. wọ́n wọlé ni. ẹ wọlé sẹ́mi ni àti ìgbẹ́rù ló èbó bọ̀. ẹgbẹ́ ń wọlé. màámi ẹ má gbàgbé mi àti ẹ̀gbọ́n mi o gbogbo nǹkan tí èmi àtẹ̀gbọ́n mi bá ń dáwọ́lé ẹ jẹ́ kó yọrí sí rere ẹ má ṣẹ̀rù bà wá o tó bá yẹ pé lóòótọ́ ni òkú ọlọ́run kì í sùn ẹ má sùn lọ́rùn o kẹ̀dẹ̀ má dáàbò yín bò wá nínú ewu gbogbo lóòótọ́ afẹ́ yín ṣùgbọ́n olúwa fẹ́ yín jù wá lọ. ọmọdé ń ṣe ẹ o ló wá kàn nísìnyí ẹ̀gbọ́n ti sùn tó ju báyìí lọ wo ìtókù ni pé bẹ́sẹ̀ máa tún ojú orí màmá yín ṣe tó máa dájú báyìí lọ tó fi mọ̀ pé yes ó fi àwọn èèyàn kan sílẹ̀ ọmọ gidi ni wọ́n. ẹ ọmọ aláṣọ ní lọ sùn lórí ẹ̀ka ọmọ alẹ́kùn ń létí jẹ láfùfù ọ̀tẹ́kùtà bó tẹ̀rẹ̀ ọ̀tẹ́ gbòǹgbòǹnà sómi sùúrù ojú òní tí yóò máa ju yín sí. ṣé gbogbo ẹ ṣe ń sọ̀rọ̀ lọ́sàn-án ẹ̀yin àti bàmí bàbá kékeré gbogbo ẹ̀ mọ̀ ń gbọ́ mm-hmm. ọlọ́run mo ṣàgbọ́ débi pé gbàtẹ́ ń béèrè pé kóun lọ pa ìyá mi yín táwọn bàbá yìí ké sí dáhùn pé àárẹ̀ bí n ti lọ sí wọn wọ́n sì kú. nǹkan tó sọ nìyẹn. ṣé bá gbàdàgbà bàbá yìí ké nítorí kí wọ́n wí ni ẹ ń wí wọn ò so tọrọ fún yín ni o ikú ayé lọ pa wọn. ìbá o. ẹ sáàmù yìí olóbì. àwọn àti ìyá mi wọn jọ ní gbólóhùn àṣà kan jọ kan gbólóhùn àṣà gbogbo ayé ló sì mọ̀ pé ìyá olóbì ló jẹ̀bi tí gbogbo yẹn pa àti olóbì ṣe yí ọ̀dà o mo rò pé tùjú tí gbogbo yẹn sọ pé n tó ṣe ọ̀dà ọkàn tàka sí àmì yín báyìí pé òun ò rè oorun gánà tí wọ́n sùn ni mo mọ̀ yìí mọ́ gbogbo ayé ìlú mọ̀ abẹ́tì níta tí wọ́n rán ní gánà ní sépè ní tọ́lẹ̀ lánàá forí sọ̀rọ̀ ẹ̀mọ̀ pàtàkì bá gbẹ ẹ̀mọ̀ bí wọ́n sì mọ̀ sí bí wọ́n bá ń bínú wọ́n wọ́n wọ́n ní wọ́n ní wọ́n abẹ́yà ẹ̀ tí kò bí àmì ìsìnkú nù sẹ́ẹ̀rì ìgbà mọ́sọ̀rọ̀ ìfún nítorí ọmọ kékeré mi ò nínú ọ̀rọ̀ ṣùgbọ́n tó jẹ́ sọ fún mi pé gbogbo ìgbésẹ̀ tẹ gbé lẹ́nu ìgbà lẹ́nu ìgbà dé lẹ́nu òní àdúrà ẹ̀rù tẹ wá gbé fún mi n ò kan rẹ̀ bí n bá tẹ̀ràn máa ń lu ọba gan kò lè ṣe jù báyìí lọ fún mi iná jẹ́ kí n wá sọ nǹkan báyìí pé kí n má dẹ̀ ń tọ́ jẹ nǹkan tán tọ́rọ̀ tọ́rọ̀ tí ò lè sọ. ìyá olóbì ìyá olóbì ẹ but kí ni mọ́mì mi lè ṣe tó lè wàrántì irú nǹkan tí ìyá olóbì ṣe fún ọ yẹn. ó sọ iṣẹ́ àwọn ṣé èèyàn gidi ní rí bó ṣe rí èèyàn gidi ní yòrò tán kò ti yòrò tán lórí ìdù gbogbo ara rẹ̀ báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti gbẹ́ mọ́ lásán níbi ìwáṣẹ̀ ẹ̀bí yìí náà ni a máa ń sá fún un. Hmm. àbí torí pé ìyá olóbì ní kí n mú ọmọ àwọn sí ọ̀dọ̀ mi ní London. mo dé ṣàlàyé fún wọn mo ní tí ọmọ mi bá ti gba visa mo ní kóyè kó máa bọ̀ lọ́dọ̀ mi pélé nílé ẹ̀. Hmm, wọ́n sọ bẹ́ẹ̀ fún yín eh. ẹ tó wà nílẹ̀ pé kẹ́hìn ìyá mi ṣe fún yín sẹ́láwọ̀n tí mo ń ṣiṣẹ́ kàn bẹ́ẹ̀ mọ́jú báyìí wọ́n lè pẹ́ mọ́ àwọn wò lórí mímọ́jú wọn lè rún odidi ìlú lé lórí ọwọ́ tí yàrá mi yín sọ pé owó ìtàn yẹn ti sọ ní ìṣó ó ti dìbínú fún wọn wọ́n lè jẹ́ pé náà wọ́n sì ti <laughs> ẹ̀sẹ̀ yìí ti ẹ̀sẹ̀ sí. ara àjà àwọn ọmọ akókó pé ǹlẹ́ mo ní ọmọbìnrin ìlú èyìnbó. ṣé yóò tún wá kí wa kó tó lọ. Ah, ah, ah, àwa àwa àwa dandan màá wá màmá. ẹ kú kàlẹ́ o. ẹ kú àmójúbà. iye olóbì. ẹ kú ara yá. sọjọ́ mẹ́ta. mo lo oko ni hmm. nígbà mo wá toko dé ni wọ́n lárí kẹ́ dé mo bá ní ìyọjú kí n wá kí ọkọ mi tó o dé dáadáa àwọn ará òun kọ́. kí ni ìṣe ṣèbí wo ni wàá kí. kọ́ máa kí mi kọ́ máa kí mi rárá ẹ̀ ń tọ́ kí lánàá dà òun kọ́ lọ sí kú yẹn ni òun kọ́ lọ sí sí sínú sínú kòtò yẹn ni ẹ má kí mi o. èmi bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ màmá ẹ kì í sàkókò fún yín àṣírí ti tú sí mi lọ́wọ́ o àṣírí ti tú sí mi lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ lè pàyà wa ah. Ah. ẹ ẹ kí wọ́n sọ̀rọ̀ kan fún yín ìjẹ́tẹ́jẹ́tẹ́tẹ́ ẹ lè jẹ́ dágùn òtẹ̀mí bẹ́ẹ̀ o ah. ẹ lè ṣe anything fún mi ṣé ṣí ẹ lè ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lè ṣe kọsùn mi yá ẹyin bá wo lórí Ọlọ́run. ẹ má bínú ọmọdé ní í ṣe. ẹ wá gbọ́ gbogbo ohun tí ń fẹnu sọ sí mi gbogbo ẹ̀ náà la kúkú gbọ́ ṣé lóòótọ́ wa ni. àní ah, ẹ má bínú àbíbẹ́ bínú ẹ má bínú ẹ fi bínú ọ̀dà ẹ ṣeun. máa lọ bọ́ọ̀ṣẹ̀ wá fún tí èdùn yóò sojú èmi pẹ̀lú. Ah! kí ló sọ ah! Ah! ẹ ṣe é ẹ wá pa mi báyìí ẹ pa mi báyìí. Olórí wo máa lọ máa lọ ah! máa lọ o bàbá. Ah, ah. ahmed o eh? báwo ni nǹkan ṣẹlẹ̀ ìwà òkè ó wà òkè ah, ó òkè. That's right. Ọ̀gá báwo ni gbogbo Nàìjà? Eh. Nàìjà ń dùn, Nàìjà dùn gan-an kí n má purọ́ fún ẹ kò síbi tá a lè fi wé ìlú yẹn mi ò tí ì nílùú lè fi wé Nàìjíríà kò sí nǹkan tó fẹ́ tó rí ni. Kí ni àmúlájò tá a lọ lé? gbàtọ́ lọ́n bá ti fún wa láwọn olórí dáadáa bíi tàwọn tó wà ń bẹ̀ yóò ti tán. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń bá wa ràn wọ́n lọ́wọ́. àmín. ahmed. yes. ìyẹn ni pé bímbọ wà nàìjíríà. ah of course ó ti wà nàìjíríà ó tójọ́ mẹ́ta. o ò dẹ̀ gbọ́ anything nípa ẹ̀ of recent. dan wípé kọ́mọ tó lọ sí naija ó fàṣẹ kárakára hmm. ó dẹ̀ kóṣù ọ̀tá ìyáṣàlẹ̀ ó kọ́ lọ naija ọmọ lọ dansia ó lọ flẹ́njọ ó lọ fún ẹbí àtàrà ọmọ ṣá lọ ṣó. kò dẹ̀ rí bó ṣe wí yẹn o bí ìbọn ò lọ gbádùn kò dẹ̀ lọ ṣó kọ́lọ̀ kankan bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bí ìbọn sick nàìjíríà. ìsín ẹyọkan tó kù ní ọ̀rọ̀ olúwa nìyẹn kò sí ní anybody tó bá ti wà ní ìlú òyìnbó nbí tó bá máa padà sílé báyìí ó máa sick one way or the other ni especially malaria monitor nítorí kò sí ọgbọ́n tó lè dá àwọn mosquito máa bá ìtẹ̀ ṣáá ni. ọ̀rọ̀ ilé ò ń ṣọ̀rọ̀ malaria tàbí pé ọ̀rọ̀ mosquito bá ìtẹ̀ ni tàbí bóyá èèyàn kàn sick normally bí n bọ̀ wò. ẹ kí ló wí. bí n bọ̀ ti ní mental problem mental problem. níbo ló ti rí ta ló gbélé lọ́wọ́. in fact kí n tó máa bọ̀ yẹn ni mò ń gbọ́ wípé wọ́n ti gbé lọ sí psychiatric hospital ah! wọ́n ti gbé kúrò ńbẹ̀ bí wọ́n ń gbé lọ sí village wọn láti lọ tọ́jú mo dẹ̀ gbọ́ wípé àǹtí ẹ̀ kan wà wọ́n ní ọmọ bàbá ẹ̀ ni ọmọ ìyá ẹ̀ pé òun ló ń gbé káàkiri. gbé káàkiri bíi báwo. pé òun ló ń ṣètọ́jú ẹ̀ tó ṣáà ń ṣe oríṣiríṣi wàhálà lé lórí kiri blood is thicker than water kò sí ní téèyàn lè fọmọ ìyàwó yìí. ṣé o dẹ̀ tún wá mọ kinní kan tí mo tún wá ń gbọ́ ni wípé ó mọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ bẹ́yẹn àwọn nàìjà oríṣiríṣi ló ń búlùkù máa máa gbé kiri kò yé mi àwọn kan sọ pé àǹtí ẹ̀ tí mo sọ pé ó ń tọ́jú ẹ̀ yẹn pé ó ní ìyáálé kan pé ìyáálé àǹtí ẹ̀ yẹn ló wà nídìí ọ̀rọ̀ mi àwọn kan tún ní kò rí bẹ́ẹ̀ o pé ìyá kan wà ní fíléèjì wọn pé ìyá yẹn gangan ló ń ṣe gbogbo wàhálà ló ń ṣe and ìwọ náà wà wò wọ́n wá gbé kúrò ní hospital tó wà ń sìn wọ́n fẹ́ gbé lọ bá ìyá yẹn ní village wọn ìwọ náà worú nǹkan yẹn. anyway anyway ẹyọ kan tó kù lọ́rọ̀ àwọn èèyàn wa nìyẹn nǹkan kan ò ní ṣẹlẹ̀ kọ́ máa lọ mọ́ nǹkan kan lẹ́sẹ̀ èwo ló kàn yìnbó ṣé báwọn náà ń sick níbí ẹni tó bá ti sick wọn á gbé lọ sọ́spírù á dẹ̀ tọ́jú ẹ̀ kí ló kan ìyáálé àǹtí Bímbọ́ pẹ̀lú kó ṣe Bímbọ́ ṣé Bímbọ́ ló ń bá fọ́kọ ni tíyàlé ẹ̀ bá tíyàlé àǹtí ẹ̀ bá tiẹ̀ máa ṣe yàn ṣe bá àǹtí ẹ̀ ló máa ṣe then kí ni ó kan bí ń bọ́ pẹ̀lú ará abúlé kò ní nǹkan kan gbà lọ́wọ́ wọn àfi tó bá máa ṣe fún wọn so i mean ẹ ẹ wo èyí tèmi rí tó ṣe pàtàkì jù ni pé kán ṣàtọ́jú ọmọ lọ́mọ because ọmọ yẹn ti ṣe wàhálà jìnnà nílùú òyìnbó ń bí o ó ti ṣe wàhálà jù kó má gbádùn owó ẹ̀ kó tó wá jẹ́ pé ààrẹ ló máa tún lọ fi owó rán lọ́hùn. in fact ọ̀rọ̀ ẹ̀ fẹ́ múlẹ̀ ayé sùn ọlọ́run. ọjọ́ sùn ẹ̀ agbá fàdúgbà. mo ti wọ́ọ́ kéde dé. dáàdì nàìjíríà ẹ kúlé káàbọ̀ ẹ ń gbatẹ́gùn. àwọn àti ṣe. ẹ pẹ̀lẹ́ mm. invitation náà proof ẹ̀ mo ní kí n wá kẹ́kọ̀ọ́ rí náà ká wá make corrections kò yé yín ká tó wá ṣe print ẹ̀. ṣé pé o sars fẹ́ ṣe ìṣílẹ̀ yẹn. máa ṣe o at least in the next three weeks ó yẹ kí n lè ṣe náà. kí ni dé. èmi kàn ń wò wípé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àbúrò ẹ̀ Bímbọ́ bàbá ò bá sùn síwájú díẹ̀ torí nǹkan táwọn èèyàn lè máa sọ ṣó mọ̀ wọ́n lè máa sọ pé àbí kò dùn ẹ́ àbí ò ní human feeling. dadi ẹ̀yin ẹ ṣáà mọ̀ kó dùn. of course èmi mọ̀ kó dùn ah, ẹ. ẹ mọ̀ gbogbo wàhálà tí mo ṣe lórí ọmọ yìí so ẹ má wọrí nípa yẹn nǹkan tó bá wọn ni kí wọ́n fẹnu ara wọn sọ ẹni tó bá wá sọ pé kò dùn mí o kó ya àbúrò tiẹ̀ ń wèrè kó wá mọ bó ṣe ń rí lára. Hmm. anyway since to ti make up mind ẹ uh, but so ti sọ fún ìyáálé ẹ. Eh, ó ti mi ò tí ì sọ fún wọn. ó ń láti lọ sọ fún un ní ìsinsìn. Eh, màá tiẹ̀ fi hàn wọ́n káwọn náà fojú àgbà fi bá mi wò. that's all right. <laughs> ìyàwó ẹ ti wá sọ fún mi ẹ sì kú palẹ̀mọ́ ìṣílé ọlọ́run ó foore sí i. èmi à ṣé pé o ò nígbàgbọ́ nù mí débi pé o mọ̀ pé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ láì jẹ́ kó o mọ ìpìlẹ̀ rẹ̀ èmi. ìwọ ló gbàgbé o èmi ò gbàgbé ilẹ̀ tí mo jogún lọ́dọ̀ ìyá mi ilé tí mo jogún lọ́dọ̀ bàbá mi pẹ̀lú mọ́tò tí mo jogún mo ta gbogbo ẹ̀ mo kówó ẹ̀ fún ẹ pé kí bísínẹ́sì ẹ kó lè máa lọ dáadáa kí ìgbésí ayé àwọn ọmọ wa kó lè dáa ó wá tán ní ìsìn ṣé ìyàwó tèmi ló yẹ kó kọ́lé fún ni bí èmi ló yẹ kó kọ́kọ́ ṣe. wá wá wá wá wá wá jẹ́ kí n ṣàlàyé fún ẹ níjọ́ tó mú mi débẹ̀ tí ì bá jẹ́ wípé èmi gan-an mo ti níláárí n bá sọ wípé àsìkí mi ló ń lò torí pé ẹ̀rù ọlọ́run bá mi. ìyá wa ń bí wa ń bí wa ń bí wa ń bí àjọkẹ́. ó ti ṣe nǹkan tó tó báyìí ló jẹ́ kí n gbọ́ ó fi bá lédè bí báyìí láì sọ fún mi àbí. dáàdi ẹ má bínú ṣé o fẹ́ sọ mí lẹ́nu o fẹ́ sọ mí lẹ́nu àwọn èèyàn tó bá rí i pé mò ń bínú sí wọn ni ọkọ ẹ yẹn kò kò fẹ́ràn ìyàwó ẹ̀ dénú kò fẹ́ lọ síwájú ẹ̀ àbí. ẹ dì má bínú. kí má bínú kí ni ẹ̀yin náà wò náà ṣe bọ́kùnrin lẹ́yìn náà. ẹ má bínú sá. ẹ fira yín sí pòsíṣàn mi tó bá jẹ́ yín kí lẹ máa ṣe. gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara àti gẹ́gẹ́ bí ọkùnrin ó máa dùn yànnà ṣùgbọ́n ẹ ní bínú ni sá. ti pé ẹ̀yin bàbá náà lẹ iye ọkọ̀ náà ni ẹ̀yin lẹ́ni credit yẹn sà. ẹ mo mọ̀ but ó yẹ ó yẹ kó sọ fún mi. ẹ dì má bínú surprise ni fẹ́ fi ṣe fún yín. surprise mm. o fẹ́ fi ṣe surprise fẹ́mi àbí èmi náà wá surprise ẹ. àbáwo dáàdi. má débí in the next three months. ah ẹ ẹ ẹ. má fẹsẹ̀ tẹ bíbáyìí ní oṣù mẹ́ta síbi tá a wà yìí. dáàdi ẹjọ ẹ má bínú. àwọn olóńbẹ ṣiṣẹ́. àwọn náà lè. ok sórí ibi tó dé dúró yìí ṣe mọ̀ pé ó kù roofing àti gbogbo nǹkan tó kù títí dé painting ẹ jẹ́ kí n mọ iye tó bá cost. Hm? kí ló kù kí ló máa kí la máa ná láti parí ilé ká roof ẹ̀ dé painting. èmi ni màá ṣe roofing àti painting mo dẹ̀ ti ń study gbogbo everything gbogbo quotation yẹn máa mú wá lé sà. that's right. èmi ni màá ṣe gbogbo rírẹ́ tó kù gbogbo lẹ́lẹ̀ kànga àti àwọn iṣẹ́ tó kù ṣá èmi náà mú quotation tèmi náà wá bá that's right ẹ wá má béèrè kọ́bọ̀ kan lọ́wọ́ ẹ̀ mọ́ ọwọ́ mi ni kẹ́ ẹ ti máa béèrè owó ah. ẹ gbọ́ ah. mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ parí ẹ̀ within now and the next three months. dadi pé ẹ fẹ́ ah dadi ẹ ṣeun mo oh, thank you. ó sì ń rìn ẹ ní o tó bá yá wàá jẹ́wọ́ pé ilé lo kànkàn tó o kunlé àníṣe tó bá yá wàá jẹ́wọ́ kí ni tó ń tà ṣé ọjà tó ń lọ síkútọ́nu tó ń bọ̀ kí ni ọjà wórówóró wòsíwòsì tó ń tà ló fi kọ́ adúrú ilé yẹn àbí kọ́ládé tí mi ò bá sọ̀rọ̀ tí mi ò bá sọ̀rọ̀ sórí ẹlẹ́dàá mi àbí ẹ. owó òjòjò àdùnní wà dáadáa ẹ̀gbọ́n mi àwọn àna wa rẹ. àná mi dáadáa ọ̀sìn yóò dáa fún ọ ọ̀ ní tẹ́. á níyọ̀ ayé yín ò ní dòbu ní orúkọ jésù ní ìkẹyìn a ó fi ìjọba ọ̀run ṣèrè jẹ jésù olúwa wa ẹ pẹ̀lẹ́ ẹ jókòó ẹ báwo ni ìṣílé yín ṣé ẹ lọ síbẹ̀ gẹ́gẹ́ bí èmi àti ń ṣe jọ sọ̀rọ̀. Ah, pásítọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi mo lọ. that's right that's good inú mi ò dùn sí rárá pásítọ̀ mo kàn lọ ni. Ah, ah. kí ló dé ládùúrò ọ̀rọ̀ tá a jọ sọ. ẹ̀yin náà ẹ wo pásítọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣé ó yẹ kí bàbá tóbi ṣe bẹ́ẹ̀ fún mi ṣé obìnrin yẹn ló yẹ kó kọ́kọ́ mọ̀ ni àbí èmi ládùúrò wàhálà tí mo ti ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀yin náà ẹ wo pásítọ̀ ah, inú mi ò dùn sí rárá. màmá tóbi ládùúrò nǹkan tí èmi àti ti àjọsọ. Ah lóòótọ́ ẹlẹ́ran ara ni gbogbo wa àmọ́ ẹni tó bá ti ní Kristi nínú ayé ẹ̀ ohun gbogbo lónìí ọ̀rọ̀ mi ò yé yín ṣé ẹ rí tí èèyàn bá wà nínú ẹ̀mí kò yẹ kó ronú bí ẹnìkan tí ò mọ Jésù ẹ̀ ń sọ wípé wọ́n chìtì wọ́n chìtì tí ẹ bá sọ pé kí ẹ kọ̀yà tíyà míì bá jẹ́ jù bẹ́ẹ̀ lọ kí lẹ fẹ́ ṣe Kristi òun ni aláàánú jùlọ òun ni olóore jùlọ òun náà ni olùgbèjà ẹ̀dá tí í gbèjà fún ẹni tí a bá jẹ níyà àwọn àgbàlagbà wọn ní tí ọwọ́ ẹni ò bá tẹ ikú dà a kì í béèrè ikú tó pa bàbá ẹni abẹ́ ṣe rí ẹ jẹ́ ká fi gbogbo nǹkan fún Kristi òun ló lè ṣe é jésù lolúwa ṣòye yín ẹ má jẹ́ kí a máa ronú bí ẹni tí ò mọ̀kan aláìmọ̀kan ni ẹni tí kò ní kristi nínú ayé ẹ̀ mama tóbi ṣé iṣẹ́ ń lọ. ó ń lọ dáadáa pásítọ̀. ọmọ ń kọ́. wọ́n wà lálàáfíà. kí ló tún kù bí kò ṣe ká máa ṣọpẹ́. ẹ jẹ́ ká láyọ̀ ká sì máa yìn nítorí àánú rẹ̀ ṣe kí ni o ó wà títí láéláé. ṣó ti yé a ò ní ṣìṣe a ò ní ṣìṣe ní agbára jésù kristi gbogbo ohun tí à ń rí tó ń dùn wá nínú kò ní padà bá wa nínú jẹ jésù olúwa wa. Ah, eh, eh, eh, nígbà tí èèyàn bá sọ pé ìyà kan jẹ òun fẹ́ kọ tí ìyá mi bá tún jẹ kí ló fẹ́ ṣe sí. irú eléyìí yóò tán sí mi. gan mo lọ. irú eléyìí ò tó sí mi má fi kàn mí ó bàbá. nǹkan gbowó lọ́wọ́ wa ni kò rí nǹkan kan ṣe sí ní ìgbà tó ń lu ìwà yìí mi tẹ bọ́ọ̀sì ṣìṣirò náà bó bá rìn lọ bó bá rìn bọ́ gbogbo òlú yìí ojú àti ẹ̀sìn ni pé kó má bàa lórúkọ mọ̀lẹ́bí jẹ́ sọ́ọ́rí báyìí gbàmí ìmọ̀ ara mọ́lẹ̀ dáin àtúntún fúnra rẹ̀ á lọ. kí wálé wálé kí ló ṣe ọ́. ó máa sunkún ni ó máa sunkún sá lọ gbogbo wọn aláàdó a máa ṣe ohun arómi lójú rẹ wá ní kílódé ní ìwọ tó ń ṣẹ̀ṣẹ̀ sì sílé alárinrin tán èmi bàjẹ́ òkú tó. ẹ wo máa sunkún ṣe lẹ́yìn òun ajẹkù lọ ni nǹkan tó bá wọ ni kò fẹnu ara wọn sọ ẹ wọ àbúrò mi torí Ọlọ́run kò tiẹ̀ jẹ́ pé mo mọ̀ ní bá máa ṣe jílẹ̀ yẹn rárá. wo má jẹ́ mi náà ò sọkún má jẹ́ ń sọkún ní sùúrù. ẹni tó bá rí báyìí bó ṣe wà yìí tó ń nínú rẹ̀ dùn sí kó náà ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run dẹ̀ rí o ọlọ́run onítọ̀wọ́ ọlọ́run rí. ọlọ́run rí ọlọ́run olúwẹ̀ ọlọ́run rí ajagun ńlá pàápàá mọ̀tàgẹ́sì kò ní jẹ́ kájí onítọ̀ ń dáa. ẹ ẹ wá gbọ́ o ẹ wọ́n ti júwe ọ̀dọ̀ bàbá kan fún mi tá a bá ti kúrò ń bí ń sìn máa gbàbẹ̀ lọ máa lọ rí bàbá náà gbogbo ètò tán gbogbo ètò ni máa ṣe tán pátápátá gbogbo nǹkan tó bá fẹ́ ni máa fún ojú owó ni nǹkan tó bá fẹ́ máa fún wọn. ọlọ́run kò lówó ẹsẹ̀. màá wá gbé kúrò bí fúnra mi. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ó ah! sọ báyìí olúwarẹ̀ olúwarẹ̀

ìwọ ló pè mí lọ́rọ̀ wa. irọ́ kò ṣe ọkọ tó much náà mo kàn ní kí n sọ pé by next week Wednesday màá sáré dé nàìjà sógbó ìdèlè ní mẹ́sẹ̀gì. wa kí ló ń ṣẹyìn gáìsì ṣé ìwọ tún ti ń lọ nàìjà báyìí. Ah. ká tó wí ká tó fẹ́ ti di ẹrù ẹlẹ́ń lọlé kí lẹ́yìn rí mú nàìjà yẹn gan-an no no no no no nǹkan tí mo ń tra láti sọ ni wípé wọn kì í appreciate whatever tá a bá ṣe fún wọn wọ́n máa ń ròyìn pé ńṣe là ń fi ọwọ́ wu owó ńlẹ̀lẹ̀ mi báyìí wọn kì í kàákún wọn kàákún gbogbo tá a bá fún wọn ń kàákún. Hmm. bàbá lọ́ndọ̀n náà bàbá lọ́ndọ̀n náà kí ló dé ṣàmọ́ nítorí pé ìlú wa kù díẹ̀ ká má máa lọ bẹ̀ wọ́n wò nílé. ọ̀rọ̀ ló sọ ó jàre ah. Rónkẹ́ ọ̀rọ̀ nìyẹn o àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má kó ọ̀rọ̀ báyọ̀ náà dànù hmm. ó ní ń tajà rí tajà fi ń gbó. Ehm, tá a bá tiẹ̀ wá rí gbogbo ẹ̀ ẹ wo ọmọ Bímbọ́ ọmọ lọ́mọ ah. ọmọ tó jẹ́ pé nílùú yìí gbogbo ọjọ́ ayé ẹ̀ iṣẹ́ ló fi ń ṣe hmm. tó bá ṣe ẹ́ lé mọ́mọ́ a ṣe ọ̀sán a ṣe ìrọ̀lẹ́ a ṣe alẹ́ a ṣe òru hmm. torí kíni kó bá lè délé kó lè jẹ èèyàn hmm. kó bá lè tọ́jú ẹbí àtàrà ó padà dé Nàìjíríà nísìn <laughs> òun náà ń gbé pòyí hospital one hospital to another yẹn. nǹkan tí mò ń sọ nìyẹn that is exactly what i'm saying. Oh, ọ̀rọ̀ ń kọ́ ok ahmed wọ́n ló ń sọ̀rọ̀ yìí àbúrò kan ló ń sọ̀rọ̀ yìí ok ká tó wí ká tó fọ̀ sí ìwọ náà apalẹ̀ ẹrù ẹ mọ́ wà ló ń lọ naija èmi ò mọ tẹ́ ẹ̀rí mu lọ́hùn ah, eh, wọ́n fi ṣe yín ni. ní sùúrù mi tó dé yẹn o àwa ò lè ṣe ká máa lọ lé náà nítorí pé wọ́n ní ẹni tó bá sọ lẹ́nu ó sàpò yàpọ̀. Oh, ẹ ṣe òjàre uncle ahmed wọ́n sọ fún un. Eh, ẹ ṣe tí mo gbọ́ ti gbọ́ yín. kọ́lọ̀ kó má fẹ́ àṣekò ń gẹ́ àmì o. sẹ́rí oníkálukú láyé pẹ̀lú sábàbí tiẹ̀ ni. bẹ́ẹ̀ni. ó ti yẹ yín sìn. ẹ ohun tó dẹ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ sí Bímbọ́ ni mọ̀ kó tó bá pé Ọlọ́run bá ṣíjú àánú. àmì àmì. ẹ ẹ èèyàn lọ sílé kò lọ sílé kò níwọ̀n ṣe. Hmm. gẹ́gẹ́ bí àmì ṣe sọ fún ẹ pé ẹ̀dá tó sọ lẹ́nu láyé ó sọ àpò ìyàkọ́ ni. èmi mọ kò kò kò njẹ́ tẹ́mi ti ń lọ mo ò pé mo ní wàhálà kan rí mo dẹ̀ mọ̀ kó náà ń lọ bẹ́ẹ̀ náà lẹ́ni ẹni náà lọ ìwọ nìkan ló kàn mí èmi ò mọ ohun táwọn ṣé àwọn ará láṣẹ ìdààmú bá lédè. ìjọ jàre Fẹ́mi ìjọ wo ló ń lọlé gangan ìjọ wo ló ń lọlé. next week Wednesday mo ń lọ láṣẹ tọlọ́run. o ti mọ̀ pé ó di dandan mọ́ láti rán sílẹ̀. Ah, mo tún ọ̀sẹ̀ náà. tó bá ti kújọ́ kan màá pè é lórí aago màá lè mọ ibi tó wà. Ah, màá rán ẹ sílẹ̀. báwo ni. àjọ ah, jọ jẹ́ kára nàìjà jira wọn mú kémi náà jira mi mú bíbí. ìyá olóbì ẹni tẹ tàka sí ń jò ní ó ti rí bẹ́ẹ̀ ló máa rí o. ta lẹ tàka títí ń rí bí ó ṣe rí. àbúrò mi tẹ ìyá ń wèrè ẹ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wò sàn. èmi kọ́ ọwọ́ mi mẹ́wẹ̀ wọ ọmọ òun ègbèjọ òun òye nìkan tá ń wèrè ẹ̀yin ni ẹ̀kọ́ bí ṣe ń ṣe yín síwájú. ó sórí wọ ìyá yìí gbogbo wa ló kúkú máa pa. wọ́n fẹ́ fẹ́ fọ́gùn mi yes yes ẹ máa wọ bìrì ẹ pa ẹ wà sọ mi. kí ló dé. àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́. ẹ̀ẹ́rì. lẹ́nu gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ́nu lé o tún pọ̀ bàbá báyà yìí náà kí ló dé kókókó pa gbogbo wa kókókó pa wá. talẹ̀ tó ń pa yìí talẹ̀ tó ń pa yìí tó ń pa wá. yóò sì kọ́ da. àjọkẹ́ bàbá dáríjì wọn o ṣe àjẹbù àjẹ òsì. ayé ní kọ́kọ́ ó lágùn bàbá dáríjì wọn bàbá dáríjì wọn bàbá dáríjì wọn. ṣé ẹ̀ṣẹ̀ ni kẹ́yìn ó dákẹ́ lábúlé kó má lè sọ̀rọ̀ torí pé mo ti wá tutù mo dákẹ́ ń wò sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó ti gbápá àbùbá kan lọ o àbẹ́ẹ̀ rí èèbùrú. Bọ́lá kí ló ṣe é? é? mo ní owó kí ló ṣẹlẹ̀ mo mi àjọ ń kàwé ni sóní mi ìbẹ̀rẹ̀ sí ní pariwo ni ó wá ń gba ògo tébù ó ṣáà pariwo mọ́ mi ẹjọ́. mọ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọkàn tọkàn ni. ọ̀rọ̀ tó kẹ̀ tó kí ló dé. Ah! Ah! kò sọ̀rọ̀ ẹ bá mi ah! gbé gbé gbé gbé gbé wèrè wèrè ò tọ́ sí mi o ìran òkú kọ́ ní ṣe é. látìgbà tó ti gba abẹ́rẹ́ yẹn kò ṣe wàhálà mọ́. bẹ́ẹ̀ ni sà. Um, lady are you alright? um, àwọn parents ẹ ṣé wọ́n ti dé. bẹ́ẹ̀ ni wọ́n wà ń sálẹ̀. o wọ́n wà ń sálẹ̀ ní kọ́rin mi ní ọ́fíìsì mi sí Madam, doctor ní kẹ́ wá ra àwọn lọ́fíìsì mi. kú dúró àbí àwọn òbí ọmọ yẹn nìyí. àwọn rèé. ẹ kú jókòó. ẹ ṣe dókítà. jàre àwọn eré bí o. láti ìgbà tí wọ́n ti gbé ọmọ yẹn wá sí ọ̀dọ̀ wa ni a ti fún ní treatment tó péye lè dúpẹ́ pé ara ẹ tiẹ̀ ti wálẹ̀ náà. ẹ ṣe dókítà. ṣùgbọ́n kì í ṣe eh, hospital tiwa ń bí i ló yẹ kí wọ́n ti treat ọmọdé yẹn. kí ló dé dókítà màá sanwó iyekíye tó bá jẹ ẹ̀sọ́ màá san. ẹ kì í ṣe ọ̀rọ̀ olówó dé nìkan kò kàn ní dáa kí a máa fi oògùn inú ká máa fi wo orí fífọ́ at the end of the day kí gbogbo ẹ̀ náà wá lọ já sí pàbó kó má lọ bọ́ sí àná dànù ǹyà mm, má dẹ̀ fẹ́ kí ẹ understand mi dáadáa ṣùgbọ́n ìyẹn ò lè àrẹ̀ àyà torí mo ń láti máa rí fáyín sí ẹni tí ó máa lè treat ẹ̀ tààrà ẹ̀dẹ̀ máa yá dáadáa. tó jẹ́ specialist. yes yes yes yes ah, mm, ní hospital tí wọ́n lọ́hùn. Mm-hmm. psychiatrist. yes. àjọkẹ́ ọgbà wèrè kí ni ìtumọ̀ yẹn. ẹ ara ẹ máa yá. pọ́nmọ mi yà wò lè. mi ò sọ pé. Ayé màmí dé. lajú mi sílẹ̀ ọ̀tá yọ mí ah, tèmi ta tèmi ta. ẹ má fẹnu pèpèkúpè fúnra yín mọ́ ọlọ́run máa ń jẹ́ kí tiyín ó ta bẹ́ẹ̀ mi bá wà ireti sì ń hmm? bẹ́ẹ̀ ni ìrètí ń bẹ. burú bẹ́ẹ̀ mi mi. wọ́n dé kìlọ̀ fún mi títí tí mi ò gbọ́ wọ́n ní má lọ́lé olórogún mo kọ̀ mo fà kékọ́rí ẹ̀wọ̀n bí ayé bá mi dé ẹ̀wọ̀n lé ayé mi lóde ah, ọlọ́run. anyway ohun gbogbo lọ́wọ́ ọlọ́run ni ah, èmi believe pé ó bà ní kò tí ì bàjẹ́ àti pé ohun tó dára ó ń fẹ́ àdúrà èyí tí ò sì dára ó ń fẹ́ àdúrà pẹ̀lú àdúrà ohun gbogbo á padà sí dáadáa ẹ sì pa ọkọ̀ pọ̀ sí ọ̀nà ká gbẹ́kẹ̀lé ẹ kú kalẹ̀ ẹ ṣe kú abẹ o. mọ́mí báwo ni ṣé kí n gbóúnjẹ wá bí ẹ máa lè jẹjẹ. lóde ṣé àwa ní jẹun kankan ni. ṣé kí n gbé wá bí ẹ máa tẹ̀lé jẹjẹ. Ah. <laughs> ẹgbà mí ẹyin dà ẹgbà mí ẹyin dà ẹgbà mí ẹyin dà ẹgbà mí ẹyin dà ẹgbà mí ẹyin dà kí ló dé kí ló dé. ẹ wọ yẹ mí. ẹ fara balẹ̀. ẹ fara balẹ̀. ọlọ́wọ́. ẹni sùúrù ẹni sùúrù obìnrin obìnrin kọ́ ní sùúrù ó sì ń pariwo gbogbo àbá. kí ni tó dé gan-an ah, mo mọ̀ ń jáde lọ́mọ ni wọ́n bá pàdé wọn nígbà kéde ń bẹ̀ wọn bá ní yẹmi tún yàwó rè ká tún máa gbébọn ní ìhà yín ah. kẹ́ ẹ̀ rójú ayé báyìí. ẹ gbọ́ ẹ bá a ti rí nìyẹn. bó o lè ti ṣe. lálẹ́ àná náà ló bẹ̀rẹ̀ ó kọ́ ń ṣe kántankàntan nígbà àsùn tilẹ̀ fi mọ́ bí ilẹ̀ ṣe mọ́ mo bá ní ká máa rọ́ọ̀ṣì ẹ̀ bọ̀. àná awù ṣe bí wọ́n ní orò lànà ṣèṣe kórè ìwọ gan burú bí ìgbà téégún ti ń lé wèrè tí ìbáṣepọ̀ gbé ọ sí pé ẹ̀kíní ya wèrè ògbé wá hàn yín ẹlẹ́ẹ̀kejì ya wèrè ògbé wá hàn yín ẹlẹ́ẹ̀kẹta tún ya wèrè ó tún rúbọ yín ẹ̀yìn wèrè dì rẹ lọ fẹ́ sáàdì. sọgbà wèrè ń bí ni. ẹ dàpọ̀ ẹgbà mi ẹ má jẹ́ kọ́rọ̀ mi sú yín ẹ jọ̀ọ́ ah. ẹ má jẹ́ kọ́rọ̀ mi sú yín. Ah, ah, kọ́ má jẹ́ ó sú yín bí báwo wọ́n sọ fún yín àbẹ́ ẹ̀gbọ́n ni wọ́n ní ẹgbẹ́ kìíní wá ẹgbẹ́ kejì wá ẹ tún rù kẹta bọ̀ ibi jí ọgbà wèrè ni. Ah! ẹ ó dá ìwọ wò ẹ jẹ́ ká ní sùúrù ẹ jọ torí Ọlọ́run ọbẹ yìí ni ẹ bá ń gbọmọ yìí wọlé. Ah, ṣé o forí yín dàrú bọ̀dà mo tún máa gbélé wọlé ẹ mọ̀ kí tí wèrè bá ti ń pọ̀ ní lábúlé àgùgbọ́n mọ́ ìyá wèrè ni. ẹ bọ̀ lẹ fẹ́ kó gbé lọ. lọ bá gbé lọ nù lé rẹ̀ arákùnrin eh. bẹ́ẹ̀ pé ìwọ gan bẹ́ẹ̀ pé òun lo àwọn ọmọdé fún kankan. èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn eh, mo dídùnnú mi ni wípé kí ọmọ mi wà bó ṣe wà yìí. torí òkú tó sọ sí ọkọ tó kí ló ṣe fún ẹ ṣé gbèrè ń bẹ láì ń bẹ lù láti yín ìyá dálákò yìí wọn ò sọ fún mi kẹ́ ẹ má jà fún wọn lọ́mọ torí wèrè ta la ní tilé. ẹ bá ọgbọ̀n kẹwàá jẹun ẹ wá jẹun. Adisa, gbogbo ohun tá a wí pátápátá ni irúnmọlẹ̀ ti gbọ́ gbogbo ohun tí ń pátá ni irúnmọlẹ̀ ti sọ. arábìnrin ọkọ rẹ ńkọ́. ó wà nílé bàbá. ń bẹ ìyáálé rẹ ńkọ́. ó kú wà nílé. Hmm? àdìsá ọ ṣe nǹkan kan fún mi. jẹ́ ń gbọ́. ọkọ arábìnrin yìí àti ìyáálé rẹ̀ àti òun ọ bá mi kó wọn wá ń jọ́ kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni tó bá ṣe lẹ́bọ lóògùn ní bá ń bẹ nídìí ọ̀rọ̀ náà <laughs> yóò fẹnu fẹ́ra bó bá jẹ́ oṣó ni bó jẹ́ àjẹ́ ni wọ́n mọ̀ wípé ajura wa lọ kì í ṣe bíi ti ká kọ́kọ́ ti ibi tí mo gbé bíi ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn ná kẹ́ ẹ wá wo orúdán ti fẹ́ pa àdìsá àmọ́ ẹni tí ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ lórí nínú wọn wọ́n fi làkàlàkà bí igi àdárọ̀ wọ́n sì ṣẹ́ sórí àtẹ bí ẹja gbígbẹ. ẹ fi bàbá ẹ fi. kò sẹ́rọ̀ o. kó má lẹ́rọ̀. ọ̀dà hmm. ọ̀dà ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn òòró yìí sọ fún ọkọ rẹ àti ìyálé. ṣe rí n bá ti délé báyìí máa sọ fún ó di dandan kan bá ń débí. àdìsá ó hmm? dọ́wọ́ ẹ hmm. dọ́wọ́ Ọlọ́run ẹ awo amọ̀rin yín bá ẹ ṣeun. ifá ọgbẹ̀sọ̀rọ̀ gbìkà tí wọ́n sọ fún dípò rẹ ló yọ hmm. àmọ́ àmọ́ sọ́ngbà tó bá yá. ọ̀dà ẹ ṣeun. àdìsá má jẹ́ ó pẹ́ o má fi iná sọ̀rọ̀ òrùlé o. bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o mo dẹ̀ ti promise wọn wípé bó bá ti yá ká máa lọ bẹ̀. ká lọ síbo. Ah, ah. ilé babaláwo láti lọ ṣe kí ni. ṣé ọ̀rọ̀ mi ò yé ẹni. ìwọ àtàwọn ta ni. èmi ìrẹ àti ìyàwó ẹ. lémi láti tẹ̀lé yín lọ ó ti o èmi ò lọ́bi kankan. nítorí kí ni. pẹ̀lú ọlọ́run mi tí mò ń sìn kí n tún wá lọ forí balẹ̀ fún òòṣà kan ah sani satani. Ah, ah wọ́n ní o wá forí balẹ̀ fún òòṣà ìwọ ti dán ọ̀nà o dán ọ̀nà ò mọ nǹkan tán ni kò ṣe àbí. Ah, ọ̀dà náà ò lọ o. ẹ wo èmi ò lè lọ́ọ̀bì kankan. Ah, wo jẹ́ kí n sọ fún ẹ ó tó àsìkò tó yẹ kí n fi hàn irú èèyàn tèmi náà jẹ́ ó lọ tó dára sí i wo mi ò gọ mi ì dé ìṣọdẹ mo gbọ́n dáadáa ọ̀rọ̀ ló bóǹgbọ́n tó dẹgbẹ́ òmùgọ̀ nítọ̀tẹ̀ wàá lọ wàá dára sí i tó bá kọ pé òun fẹ́ rìn màá wọ ẹ tó o bá ṣe wọ́ màá gbé ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ wo ẹ̀yin ọmọ ẹ̀ ẹ pé ká ẹ sọ̀rọ̀ fún ẹ sọ̀rọ̀ fún pé kò ní lọ yẹn ká tunú tó o bá tó o bá rìn màá wọ ẹ tó o bá tó o bá dẹ̀ ṣe wọ́ màá gbé ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀. wàá gbà wọn ta ni náà gbogbo tí ń ṣe bí ayan èmi ni wọ́n fẹ́ gbé wàá gbé ta ni. màmí hm. uh, mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ó dá yín lójú pé ẹ lọ́wọ́ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílé. Ah, wọ́n ló tún sọ báyìí mi ò mọ nǹkan kan ọwọ́ mi rèé mi ò mọ nǹkan kan. tí ẹ bá mọ nǹkan kan pa ẹ ṣó tún wáá dá yín lójú pé inú yín ò dùn sí màámi. Ah, inú mi ṣe máa dùn sí irú inú mi ò dùn sí inú mi ò dùn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. màámi ẹ ṣe má sọ̀rọ̀ àyín lẹ́nu ẹ má jẹ́ káràdúgbò sọ lẹ́nu ẹ dẹ̀ tẹ̀lé wọn lọ ńgbà tí ẹ mẹ̀ pé ẹ mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ẹ tẹ̀lé wọn lọ kí lọ prove for everybody pé wà innocent àbí. mi ò lọ síbi kankan ni. ah mami ẹ máa lọ mami ẹ máa lọ ṣe ni pẹ̀lẹ́ ṣe ń kojú lé bàbá mi ò débẹ̀ yẹn ẹ máa lọ tẹ bá mọ̀ pé lóòótọ́ lẹ̀ lọ́wọ́ sí lóòótọ́ nínú yóò dùn sí ẹ lọ bẹ̀ ibi tó bá ní kẹ lọ ẹ lọ bẹ̀ lọ́wọ́ kan kò sí kí ló fi ń ṣèyàn kò sí. mo support nǹkan tí bọ̀dá mi sọ ẹ̀yin náà ẹ̀ dẹ̀ lọ. ẹ máa lọ. Ah. ẹ bẹ́ẹ̀ ni ẹ máa lọ ni o ẹ máa lọ àbẹ́ máa wọ àwọn ọmọ ọ̀dẹ́ yìí. ẹ máa lọ. ẹ máa lọ. bẹ́ẹ̀ni. ọkọ abẹ́ẹ̀ni ẹ bá sùn. o oh, fẹ́ wọlé ni. irú àwọn ṣe ń pàṣẹ mi olórí gan-an ló bọ̀ ṣé wàá pa ṣé òun gbúrú ẹ̀ ṣá. adúpẹ́ sà ojoojúmọ́ la máa ń sọ̀rọ̀ in fact a yìí sọ̀rọ̀ lálẹ́ àná nínú ọ̀rọ̀ tá a sọ ọ̀gbọ́n ló gbé mi wá sọ́dọ̀ yín bí. ọ̀rọ̀ ẹ̀ sí mi. ọ̀rọ̀ mi sí yín o lórí ọ̀rọ̀ Bímbọ́ ni o. Bímbọ́. ara ẹ̀ ò yá o ìṣe ni Fẹ́mi ní àǹtí ẹ̀ wọ́n ti gbé kúrò lábúlé ibi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ wọ́n gbé lọ sábúlé ibòmíì torí wọn ò rí ojútùú àìsàn tó ń ṣe Bímbọ́. Hmm. Eh? Oh ó feel bad lórí fóònù lánàá gan-an. Ah, Bímbọ́ Bímbọ́. ṣé òtútù yẹn ti lọ. ó ti lọ ó ṣe mo dúpẹ́ Ahmed mo appreciate gbogbo nǹkan tí o ti ń ṣe fún mi látijọ́ yẹn hmm. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ ó máa fẹ́ mi ò fẹ́ mi òun ni mo fẹ́ bẹ̀ sọ ó mọ̀ pé mo sọ fún ẹ pé Christian òun ni mo ti wá. Kong Christian làwọn parents mi mo dẹ̀ ní àǹtí kan tó jẹ́ pé kò ní gbà kí n fẹ́ torí pé ẹ jẹ́ muslim. Hmm. anyway lóòótọ́ ni wípé muslim home ni mo ti wá and apart from that èmi gan fúnra mi practicing muslim ni mi àmọ́ mo nígbàgbọ́ wípé níbi tí ọjọ́ orí mi dé yìí àti ibi tí ọ̀làjú mi mọ̀ mi ò rò pé ẹnìkan tún wà tó lè máa tì mí gbọ̀ngbọ̀n lórí ohun tí mi ò nífẹ̀ẹ́ sí ihun tó bá wá látọkàn mi ni máa bẹ ẹlẹ́dàá mi sí tẹ́lẹ́dàá mi bá dẹ̀ ti gbà òun lèmi máa ṣe mi ò dẹ̀rù wípé níbi tí ọjọ́ orí tiẹ̀ náà dé yìí ó yẹ kẹ́nìkan wà níbì kan kó máa sọ fún ẹ bó ṣe máa lò gbèsè ayé ẹ má gbàgbé wípé ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ ló ṣe pàtàkì rántí ìgbà tí mo ti ń bẹ sọ̀rọ̀ ìfẹ́ ìbò kó wá rántí ibi tí mo sọ délé ni tí ò bá sífẹ́ níbẹ̀ ó mà ti yẹ kí mi náà ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀ mo tiẹ̀ wá nígbàgbọ́ wípé àǹtí ẹ̀ tó ń sọ yìí tán bá rí mi ta fojú kanra wa wọ́n á gbà kí n fẹ́ ẹ̀ o mọ̀ pé ọmọlúwàbí ló ṣe pàtàkì. Ahmed tí àǹtí mi bá rí ẹ wọn ò lè gbà wọn ò tí ì rí wọn o ṣùgbọ́n mo mọ̀ pé wọn ò lè gbà ni. jẹ́ kí n wá máa lọ síbi iṣẹ́. bẹ́ẹ̀ bọ́ kí ló dé bá ṣe rẹ léṣe àbí kí n ṣe wọ tó ń gbọ̀n lórí bẹ́ẹ̀dì ń sin ní nǹkan bíi wákàtí méjì sísìn ni ó tún ti yà sáré wago ó tún gbàgbé iṣẹ́ lọ má gbàgbé o ìlú òyìnbó tá wà yìí kì í ṣèlú bàbá wa o a sì gbọ́dọ̀ wá gbẹ̀mí ara wa torí pa àwọn owó pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà relax sinmi. mo ń láti lọ síbi iṣẹ́ àwọn Yorùbá ló máa ń pa òwe kan pé tí nǹkan ò bá léèyàn èèyàn láti máa lé nǹkan èmi Abímbọ́lá mò ń lé nǹkan kan ni. but ṣírú ọmọ Bímbọ́ ni irú eléyìí wá tọ́ sí lámìnì tó ṣerú kà í fọmọ. Ahmed, kí ló ló fẹ́ rí mi fún? Yes, uh, Bímbọ́. Um, mo ní kí n wá sọ fún ẹ pé kí n gbé ẹ jáde for weekend ká jọ lọ sí party. mi ò ní lè lọ. why. ó yẹ kí n sẹ́ndì àwọn owó kan lọ sí nàìjíríà ní weekend yìí torí mo ṣe decide láti ṣiṣẹ́ for this weekend mo pe double pay mi. o mi pe oye ń lọ bí iṣẹ́ lẹ́nu lálẹ́ yìí. oye ń lọ. òun ah, láti take care yìí ṣe gidigidi gan-an àwa tó bá nínú ìlú yìí gan-an a ṣiṣẹ́ twenty four hours báwo ni tiẹ̀ ṣe fẹ́ jẹ́ iṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ owó tiẹ̀ máa sìkò kan lèèyàn ń ṣiṣẹ́ àsìkò kan lèèyàn ń sinmi má yà ara ẹ̀ ń wèrè pẹ̀lú iṣẹ́ ìlú òyìnbó náà and àwọn òyìnbó tó dẹ̀ ń wò yìí wọ́n lè yàyàn ní wèrè pẹ̀lú iṣẹ́ wọ́n á fi iṣẹ́ dàyàn lórí irú mi. òótọ́ ló sọ ṣùgbọ́n mi ò ní lè lọ. Hmm. omi ìnẹ̀pọ̀ ni lọ. ahmed mi ò lè lọ jẹ́ kí n fi irun dúdú ṣiṣẹ́ nísìn kí n bá lè fi irun funfun gbádùn. Bímbọ́ Bímbọ́ látijọ́ yìí. kí ló mí ìgbà látijọ́ yìí. látijọ́ ta ti ń sọ yìí náà. Eh? dájúdájú ó ní láti jẹ́ wípé Fẹ́mi ti mọ ibi tó wà nìyẹn kó tó ránṣẹ́ sí ẹ. mo rò bẹ́ẹ̀. ṣé o rò pé ó yẹ kémi náà lọ sí naija àbí akànlè fọmọdé ilé ká máa wò níwọ̀n báyìí. uncle ahmed ṣé lè rí nǹkan ṣe sí ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó ṣàmọ́lé tí mo ti jáde wá o mọ̀ pé nídìílé ìyá àti bàbá aláàfáà ni wá hmm. bàbá tó bí mi gangan àfáà ńlá ni àfáà gidi ni ó ṣeé ṣe kí n fi ọ̀rọ̀ ẹ̀ lọ wọ́n kán rí ìrànlọ́wọ́ kan àbí méjì tí wọ́n lè ṣe. ẹ ṣe ọlọ́run á dúró tẹ̀yìn náà o bọ ọkùnrin bíi ti ń ṣọ̀wọ́ ọkọ ahmed torí fọ èèyàn láti fi bíi sílẹ̀ fẹ́ lọ sí èkó lọ wọ ẹ̀ńtà ọ̀yá ẹ̀dẹ̀ ní nǹkan papọ̀ tí ò ti gbà fún yín àẹ́ṣe gan ni. a jẹ́ sí pé. débi olóògùn sá o. kẹ́ ẹ tẹra inú dáadáa dáadáa. tá a bá rẹ́ni tọ́rọ̀ ọ̀hún kọ́gun sí tó sì jẹ́wọ́. ìdáríjì ń bẹ fún un o bá a bá ti ṣe kò lẹ́rọ̀ o ó sì léwu púpọ̀. a ti ṣetán. ẹ ti ṣetán. Hmm. kí n ṣó. Oh. agbẹ́dí agbẹ́dí agbẹ́dí ní ṣayé òdua òdua ní ṣayé àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ lèmi tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ kí n bá wọn tẹ̀lẹ̀ yìí pẹ́ kí lórúkọ ẹ. kọ́ládé. tó bá jẹ́ kọ́ládé ló bá mọ́ ló bá mẹsẹ̀ lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bó bá mọ̀ mi kó pa lórí bó bá jẹ̀gẹ̀dẹ̀ kó kún lọ́rùn bó bá fojú kodòkodò ó gbé lọ. kí lorúkọ ẹ. àjọkẹ́ bàbá. àgbèdì àgbèdì àgbèdì ní ìṣayé odò ní ìṣayé àtẹ̀pẹ́ èmi ò mọ́wọ́ mi ò mẹsẹ̀ kí máa bá ṣe báwọn kú báyìí tó bá jẹ́ bíi ti àjọkẹ́ ni ló bá mọwọ́ ló bá mẹsẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ bó bá mọmi kó pa lórí bó bá jọ̀gẹ̀dẹ̀ kó kún lọ́rùn bó bá fojú kodò kodò ó gbé lọ kọrin arábìnrin. àdùnní ni. àdùnní agbédí agbèdí agbédí ní ìṣayé òdùà òdùà ní ìṣayé àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ni kémi ó bá wọn tẹlẹ̀ yìí pẹ́ àmọ́ tó bá ṣe ti ẹni tó jẹ́ wípé ó mọ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ ìwà àdùnní ló bá mọ̀ nípa ẹ̀ tó o bá mọmi kó pa ọ lórí tó o bá jọ̀gẹ̀dẹ̀ kó kùn ọ lọ́rùn tó o bá fojú kodòkodò gbé ọ lọ bẹ́ẹ̀ gbọ́ ìyá yín ó disappoint mi gidigidi ládùúrú ọ̀rọ̀ tí mo bá wọn sọ tí mo ní ọlọ́run nìkan ni aláàánú jùlọ òun nìkan ni olóore jùlọ òun náà ni olùgbèjà ẹ̀dá abiyamọ tí gbani lọ́jọ́ ìṣòro ìyá yín wá hùwà bí ẹni tí kò mọ ọlọ́run àbí ẹni tí ó bá mọ Kristi ó wà lè hùwà irú irú irú ìwà tí ìyá yín hù yẹn ẹni tí à ń wò tí ó yẹ kó jẹ́ àwòkọ́ṣe kó wá jẹ́ irú wọn náà máa tún máa ṣe àwọn kinní kan ní abẹ́lẹ̀ ní ìkọ̀kọ̀ èèyàn á lè sin ọlọ́run pẹ̀lú mámọ́nì kí ó sì rí ojú rere olúwa bí ìgbàgbọ́ ní mélé o mélé sin ọlọ́run pẹ̀lú mámọ́nì mélé mélé o mélé sin ọlọ́run pẹ̀lú mámọ́nì o hello ìwàrà àjà ah ah ìyá yín disappoint mi gidigidi. pastor ẹ̀yin nìkan kọ́ ni màámi disappoint màámi disappoint wa wọn ò dẹ̀ disappoint wa nìkan wọ́n dá ojú tì wá ní orí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ mo pe màámi ní baba mo pè wọ́n ní gbangba màámi ohun tí ẹ bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ sọ màámi láwọn ò mọ̀ kankan pa ẹ̀ mo dẹ̀ sọ fún màámi tó mo ní kí wọ́n ṣe kòkó wọn bíi ti yán níbo wọ́n ní kí ló fẹ́ fi kòkó ẹ̀ sè ó lóúnjẹ alẹ́ tó dáa fáwọn ọmọ kòkó ti màmí oúnjẹ tó fẹ́ fi sè fáwọn àrẹ ìtìjú nílé bàbá tó bí mi lọ́mọ bí wọ́n bá dẹ̀ ń jà nulẹ̀ ibẹ̀ láti máa ń fura sí màmí gúlegúle màmí pọ̀ nulẹ̀ tí àwọn àtìyàwó wọn bá ń jà òkè báyìí tó lóhun màmí máa wà ẹ máa mú màmí tì màmí disappoint me pastor pastor ẹ jọ ẹ ṣàṣàánú ẹ jọ ẹ má jáwọ́ lọ́rọ̀ wọn ẹ jọ ẹ jọ ń bẹ̀ yín ni. tóbi jókòó olúwa ò ní fi yín sílẹ̀ olúwa ṣe yín ní èso rere ṣe rí olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kò ṣe kí ni o kò ronú nígbà tí a bá wá ronú tán kí a ṣe kí ni kí a wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ gbogbo wa jì wá a ó gbàdúrà sí ọlọ́run nítorí pé olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o ìrònúpìwàdà ló ń fẹ́ o abẹ́ẹ̀gbọ́ a ó bẹ ọlọ́run a ó sì mú wọn lára dá kíní kan kì yóò ṣe wọn nípa ìfẹ́ tí olùgbàlà kì yóò sí nǹkan ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa ṣé wọ́n jẹ o. ẹ wọ́n jẹ. wọ́n jẹ díẹ̀ díẹ̀ àwọn jẹ púpọ̀. wọ́n jẹ díẹ̀ díẹ̀. ẹ díẹ̀ díẹ̀ náà tó ẹni tó bá jẹ díẹ̀ kì í ti rí bí ìyàwó yín ṣe sọlé ayé mi dà ṣóòótọ́ ọbẹ̀ dẹ̀ ti wá hàn kedere sí yín báyìí. wọ́n ti máa ń sọ pé ìmúníkà ìmúníkà n ò gbàgbọ́ ṣẹ̀ṣẹ̀ wá yé mi yékéyéké báyìí ni. Hmm. bó bá ti ṣe pé wọ́n ń ròyìn fún mi ni mi ò ní gbàgbọ́ sì wá sójú mi kedere báyìí ah, wọ́n á gbà pé ayé le hmm. ẹ tí mo ṣàránṣẹ́ sí ẹ sí ni pé mo fẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ni mo rí bẹ́ẹ̀ kó o dákun kó o dáríjì mi kó o fọwọ́ wọnú. kí mi fọwọ́ wọnú ṣé fọwọ́nú yẹn ló máa wá solve problem àbúrò mi àti àwọn ọmọ mi ẹ jẹ́ n sọ kinní kan fún yín o béèyàn fọ́ mi lójú ó di dandan kí n fọ́ tiẹ̀ padà o nítorí ọmọ òjò ọmọ lọ. àbí ti báwo ẹ dẹ̀ ní gbọ̀n gbọ̀n òṣìwò lẹ́ ń sọtẹ́ lanúlẹ̀ bí ọ̀dẹ̀ ẹ wá jẹ́ kó obìnrin kó bá wá tọ̀ sí yán pàǹdà ẹ sọ fún mi kí n fọwọ́ wọ́nú ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń bá mi sọ yìí ẹ jẹ́ n sọ fún yín tí ẹ bá wá solution sí ọ̀rọ̀ àbúrò mi àtàwọn ọmọ mi next time tí n bá wá síbí báyìí àtajá bí o àtẹranú ilé yìí o àtẹyìn o àti ilé yìí àti èmi gan máa sun gbogbo ẹ̀pọ̀ ni. ah Um, ẹ máa wọlé o ẹ lẹ o ẹ sàn ẹ kúrò rè ẹ sàn. níbo lẹ ti wá o. lóòótọ́ ẹ̀ mọ̀ wá àwa ni ọ̀rẹ́ Bímbọ́ láti ìlú òyìnbó ọ̀rẹ́ mi ni ó dé sí Nàìjíríà ló wá ránṣẹ́ sí mi lọ́hùn ó ṣàlàyé condition tí Bímbọ́ wà ìyẹn ló gbé èmi náà wá sílé nígbà tá a dé wá délé àwa rí wípé abúlé ń bí ló ń gbé la ní ká wá wá ká wá yẹ̀ wò bóyá ó tọ́ ni àbírọ́. Hmm. ẹ kí ni ká wá ṣe nísìn. ẹ jọ ẹ má bínú máa ṣeré wíwá tí a wá sí ibà ẹ̀wọ̀n tí ìfẹ́ la bá débi báyìí tí a bá fojú kan mí bọ̀ ẹ ta dẹ̀ rí nǹkan tó ń ṣe lórí ààrẹ tán ló wà yìí gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún wa ààrẹ láti ṣe fún ẹ kàn jẹ́ káre. ọ̀rọ̀ lẹ́sọ̀ àbí wọ́n wíire. wọ́n wíire o. ẹ̀yin ẹ mọ àwò o ṣe rí i ó ti tó bí oṣù mẹ́ta báyìí tí ẹ̀gbọ́n rẹ̀ ti wá gbé e lọ ó lóun lọ́ọ́ tọ́jú ẹ̀ a sì mọ́bi tán wà. ẹ wo ojú ni rojú ṣàánú lóòótọ́ ṣé a rí ibi tẹ́gbọ́n rẹ̀ gbé lọ ó jẹ́ kó yé wa pé bàá tí ń tọ́jú rẹ̀ ní òun ò fẹ́ fojú rí ẹnikẹ́ni mm-hmm. kódà. Mm -hmm àwọn ẹbí àgbọ́dọ̀ débẹ̀. ok àǹtí ẹ̀ tó wá gbé lọ ẹ̀ mọ̀ ẹ̀yẹn júwèé ọ̀dọ̀ tí wọ́n fún wa káà wá lọ. n bọ̀ la mọ̀ a mọ̀ fẹ́ a kó làbúlẹ̀. ẹ ṣe sá ẹ ṣe sá. ẹ̀ ń ya nìyẹn ẹ̀ ń ya ẹ̀ sí ẹ̀ sọ gángan. má bínú àbájá rẹ̀ á bá ọmọ tí àwa wò. ẹ ẹ bá ń bọ wọn lọ lọ. wọ́n sọ pé àǹtí ẹ̀ kan ti wá gbé lọ. wọ́n dẹ̀ dáhùn ah, ibi tẹ́ ẹ ti ní sọ̀rọ̀ nu o ibi tẹ́ ẹ ti ní sọ̀rọ̀ nu àmọ́ wa lè yọ yín nù sọ̀rọ̀ yín hmm. bẹ́ẹ̀ bá ti lè ya pépà tẹ́ bá lè ya ẹran àmọ́ tẹ́ bá lọ fún liskalas ọ̀parí fún yín nu o àmọ́ tẹ́ bá fún loose débẹ̀ ni <laughs> ó yẹ kẹ́ ẹ kẹ́ ẹ mọ̀ mí gan abẹ́ ẹ mọ̀ mí satellite disc ni mí kò síbi tí n rí àfi tí ọba mi láti wò àfẹn tí ọba tẹ aago lára mi mo rí lé mo róko ni. ẹ ṣá sọ pé kò lẹ ti wá bá. kó gidi èkó tí èsè kò sẹ̀rẹ̀ rẹ̀. ṣẹ̀dá ẹ̀ mọ̀. owó sáyẹn nírè wọn náà yọ náírà mi rè ó yọ owó tán kí bá nọ́ọ̀kù ohun yẹn nìyẹn àwa ti léèrè ẹ wọlé àjọ débẹ̀. Suraju Suraju mọ̀ ń bọ̀ o ó yá bàbá kí n má dàgbére o fámìlì ẹ sì jẹ́ ìjókòó wájú ẹ jókòó ẹ jókòó wájú ṣé kò ní kò sí wàhálà. Ah, àbá, ẹ fẹ́ jálẹ̀ fún mi ẹ sí kinní sílẹ̀. bẹ́ẹ̀ bá ní wá ìwọ ọkọ̀ ilé mi ò ní lọ lọ́mọdé àdínlá kò ní. kí ló dé bàbá. bẹ́ẹ̀ bá yọ ọmọ tì mí nú ọkọ̀ bó ní ṣe pariwo báwọn èèyàn. àwa yàtọ̀ sí yẹn o. amara rí lánàá mi bó ní mọ̀mọ́ yìí ẹ wá ìmú ọkọ̀ lẹ̀. orí ẹ máa bọ̀ ẹ máa wáyé dáa. ọ̀tọ̀ bí mo ti wá fún yín mo mo ti wá. à ń lọnu o ìyá mo jí láyọ̀ láfi pàdé ń láwọn èèyàn mi ni o. ń ayọ̀ ń ayọ̀ ní pẹ́ dé ẹ̀rí kan dára yìí ẹ̀jẹ̀ bí wọ́n tà lórí tàbí tá a dé yìí èmi ọmọ ìyapa lọ báyìí. ẹ ní sùúrù jẹ́ ká ìjọ padà sọ wọn jẹ́ ká gbé yín dání. lọ́bù. a gbé yín dání tàbá ń lọ sí i. gbẹmí dání ṣé òun bá wa lọ ẹ gbọ́ ṣé ń bá wa lọ ọ̀gá. it's likely it's likely. ṣé pẹ̀lú wèrè èmi eh, ah. ní lọ pẹ̀lú wèrè yìí lóòótọ́ la yé ń pè mí ládìmẹ́rù n ò pè mí ládìmọ́ wèrè orí tàbí tí mo wà yìí èmi ọmọ lọlé láti mọ ríra lẹ́tà ẹ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. tì ah, ẹ bá ọ. tì ẹ bá ọ lórí burúkú àbúrò olòṣì ọ ti wí bẹ́ẹ̀ ẹ lè wí bẹ́ẹ̀ mọ̀ tì ẹ bá ọ. mo ti mọ̀ kóbìnrin bá ti bá a kọ́kọ́ ìrìn ẹsẹ̀ náà tí a mọ̀ ìgbì kí ọlá kó hàn yé hàn yé kí o kó ọlẹ́ kí ẹ lágbé ọmọ lọ ó de ìmọ̀ yí oṣù kẹta rẹ kí ẹ ti lájà sílẹ̀ bí àpò ẹ̀wà ọlásẹ̀rẹ̀ kankan gírí ọláyé ìrèrè òrùrè ìmọ̀ àgbẹ̀ kí mi rí ìmọ̀ àgbẹ̀ ẹni sùúrù ah. ojú ló ń rojú ṣàánú bó ṣe ṣàlàyé fún mi òun ni mo ṣe mú wọn wá alright. eu. ṣẹ́ra wa tẹ́ ń wo yìí à ń ṣe gbọmọgbọmọ rárá èèyàn wa gidigidi lẹni tó jókòó tì yín ọ̀rọ̀ ẹ̀ ló gbé wa dìde láti odindi ìlú òyìnbó wá síbí ẹ jọ nítorí ọlọ́run ẹ mm. yọ̀ǹda ẹ̀ fún wa ká máa gbé lọ ká lọ ṣètọ́jú ẹ̀. alright ẹ̀yin ẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ òyìnbó nígbà ẹ̀yin náà kàwé èmi náà dé kà òyìnbó sọ̀rọ̀ wọ́n fi ejaculation sí òyìnbó yìí jacob field can never be profitable to the humanity ọ fa orí lẹ́yìn olórí tí ẹ láwí wíwọ́n mi wí mẹ́mọ̀ sẹ́ni. nù bàbá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ tẹ̀kẹ́ sí pẹ̀lú wa onílé ọ̀nà làwọn àtẹ̀ ń wò yìí ó ti yẹ yín ṣe é gbogbo ẹni tó mọmọdé wá sí báyìí ìhun tó ẹ̀tọ́ tó bá yẹ kó ṣe fún yín kó ṣe lọ́kọ́ méjì àmà ṣe fún yín ẹ rí lísọ̀ ọmọdé fàájà kàmá gbé lọ ẹ ti gbọ́ ẹyin náà sọ́ọ́sì pé three months ago lẹ́nu tó gbé àti fi sílẹ̀ báyìí ṣé báyìí máa wọ nìyí. ẹ ìgbà kí ọba kan ládé ni ìlú ìdúró rẹ. ẹ wò ẹ abẹ́ gbọ́ mi ṣẹ́gi ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín ẹ hmm. jẹ́ kó máa gbé ọmọ yìí lọ bẹ́yìn ò bá lè tẹ̀lé wọn èmi á tẹ̀lé wọn màá mọ ibi tó gbé ọmọ yìí lọ tí wọ́n bá dé tó bá wá béèrè ọmọ yìí lọ́wọ́ mi màá mú wọn débẹ̀ ẹ̀yin náà wò ó láti oṣù mẹ́ta tó ti gbé ọmọ yìí sílẹ̀ ọ̀hún yọjú. tèmi bá mi ọ̀há tẹ̀lé o o ti gbó orí rẹ burú ní gbólógùn bí òwe ni. bàbá tẹ́yìn náà bá fẹ́ tẹ̀lé wa ah, ẹ máa gbọ́ àyè wà fún yín ṣó yẹn sìn gbogbo nǹkan tó bá fẹ́ sọ fún wa. ìgbìtì hmm. mo ti mí lọ. ẹ gbà ẹ yọ̀ǹda ẹ fún wa mhm. ẹ yọ̀ǹda ẹ. ẹ tó fanu bàbá wa. kí ẹ bá yín tu mm, ẹyẹ ní ṣe wù àbí mm. ṣé wàá máa bá wọn lọ. Mm. màá tù màá tù. sẹ́nà ẹ̀kú sẹ́nà àìkú àìsàn inú mi dùn gan-an. آه، آه، السلام عليكم وعليكم السلام اهلا اهلا السلام عليكم. عليكم السلام amen amen abdulrasheed ẹ jókòó ẹ lẹ ẹ káàbọ̀ ọjọ́ ẹ ṣe àwọn pẹ́ẹ́tù fún mi kàn tẹ̀ ń bọ̀ London. ẹ má bínú ó máa kàn yín lára láìpẹ́. ó yẹ kẹ́ tí mo pé dandan lówó orí. orí ọ̀rọ̀ náà lẹ bá wa òun náà ni àwọn àfa méjèèjì wà mo rò yìí pé kẹ́ ẹ dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn. ẹ kẹ́ ẹ dúpẹ́ lọ. ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe gan. ẹ dúpẹ́ lọ. tí ẹ bá wa dé ọ̀dọ̀ ẹni wa náà nìsín ẹ rí i pé ọlọ́run ti dára a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àbí ẹ fẹ́ wò. ìkàlẹ̀ wa lọ́dọ̀ àfa ìjọba bọ̀. ẹ máa bọ̀ ọ́ ọ̀nà ẹ wò sáré pé ó yàtọ̀ sí se ṣe gbé wá gbígbó bí ajá ń ti kó ń bẹ nígbà tí mo sì bá àdúrà débì kan lóru mo wá yọjú mo wá wò ó sùn lẹ́bàá ó yájú kan ó dì kan àpẹẹrẹ pé gbígbàdúrà fẹ́ wọ̀ lánàá oorun ń bọ̀ nù yóò gbádùn. alájì hmm. ṣé ẹ lérò wípé ọmọbìnrin máa gbádùn báyìí. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ah kí ló jẹ́ béèrè bẹ́ẹ̀. alájì ẹ má bínú ṣẹ́rí àwọn nǹkan tá a ti gbọ́ lórí ọmọdé yìí ó pọ̀ gan wọ́n jẹ́ ká mọ̀ ẹ́ pé àwọn tó máa ń ṣerú kàbá yìí wọ́n máa ń dijúmọ́rí ṣe ni pé nǹkan tó máa fi ń ṣe aburú báyìí inú kí àwọn ẹlòmíì kan bínú kan kàn mọ́gì àbí kan jù sódò ìyẹn ló ń fún wa ní. ó jẹ́ ẹni yé méjì láàyè ṣé bẹ́ẹ̀ ni mùsùlùmí ni ṣé bí olùgbàgbọ́ òdodo ni ọ́ ẹ gbọ́ lọ́hùn gbọ́ mọ́ ni ẹ ti gbàgbé láhàlà wà láàkúrẹ́ta ìlà àbìlà ìlà ìlà sí i. kò sóògùn kan ọlọ́run lọ́ba tí máa dé ọlọ́run lọ́ba tí máa tú ohun yòówù tí wọ́n bá dé ọmọ yóò tú o ọlọ́run sì yọ yọ wọ láàánú bí lọ́dọ̀ náà àrò ọmọ ẹ̀ ọ yà yọ wọ láàmú kàmú dínà ọmọ ẹ̀ ọ yọ wọ láà jíjẹ́ kan ọlọ́run ara ọmọ ẹ̀ ọ̀yà àdúrà ní gbà agbára ìgbà ẹ jáwọ́ máa bá àdúrà lọ ṣé bẹ́ẹ̀ yìí sọ pé ẹ tẹ̀ fẹ́ rìnrìn àjò kan lọ́dún. ṣé ti hajj bẹ́ẹ̀ ni ayé ń lọ ó kọ̀sẹ̀ méjì báyìí. tẹ́ ẹ bá dán ẹ fi ọ̀rọ̀ màá síwájú àdúrà lọ kò síbi tẹ́ ẹ kọjú sí ní kaaba tẹ́ ẹ tọrọ àdúrà tí gbígbà àdúrà ò ní dé báyìí tó bá tó bí okù díẹ̀ tẹ́ mọ̀ lọ ẹ wá rí mi ń wà júwe orígun kọ̀ọ̀kan báyìí tí east jaba ọ̀hún ti yọ síyàn ẹ wá fi ọ̀rọ̀ ọmọ ẹ ẹ gbàdúrà ara rẹ̀ ó yá nígbà tẹ́ bá wá gbàdúrà tán ẹ wá dún wájú ká bàbá ẹ kẹ́ mọ̀ pé dákun gbàdúrà mi ràbí ọlọ́run dákun gbàdúrà mi ràbí ọlọ́run kàbá ṣẹ́rífì mi bẹ̀wọ̀ lọ báàbù sálámì mi bẹ̀wọ̀ lọ bẹ́ẹ̀ tilẹ̀ àtìkì mi bẹ̀wọ̀ lọ sàfámàríwà mi bẹ̀wọ̀ lọ má dojú ayé tì mí ò ọ̀bà yára bì dákun gbàdúrà mi ràbí àdúrà yìí náà sì gbà nígbà tẹ́ ìbàdí àrọ̀ ọmọ náà dá àwa ọmọ sí lọ́lé ẹ̀yìn ẹ̀ tó sí lọ́kùnrin. É má fòyà àdúrà pé ní orúkọ jésù kristi a ó wá bẹ ọlọ́run a ó gbé ohùn sókè rárá a ó wí fún ọlọ́run pé kí ó fi ọwọ́ tọ arábìnrin yìí gbogbo ibi tí àrùn tí ó bá wà ní àgọ́ ara obìnrin yìí gbogbo ibi tí oṣó àjẹ́ ẹlẹ́bọ lóògùn tí wọ́n fara pamọ́ sí tí wọ́n lúgọ sí tí wọ́n ń dààmú arábìnrin yìí ẹ jẹ́ ká bẹ ọlọ́run ẹ jẹ́ ká képe ọlọ́run olúwa ní kàn a ó sì fún ọ ó ní bèrè àwọn sì fún ọ olúwa Elédùmarè ẹ̀mí mímọ́ o á wà sọ fún àní ẹ sọ fún wípé gbogbo ogun ilé ayé obìnrin ti di àtẹ̀gbà àdúrà. ní orúkọ jẹ́ ní orúkọ jẹ́ ẹ̀yin náà gbogbo ogun.

wíìlì tuntun Pastor, ṣe rí ọjọ́ òní kì í ṣe kí ni kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ nígbà tí àsìkò bá tó àwọn sọ. pé mo ṣiṣẹ́ bí ẹni yọ lára mo jìyà bí ẹni yọ níye kan bí ṣẹ̀ṣẹ̀ ni láṣẹ jù tẹbí tara tọ̀rẹ́ tìye kan ní sáà fún ni hmm, ńlọ dá ifá fún ẹ̀gà fẹnu rẹ̀ kọ́lé fẹnu tú adá ifá fún ọ̀hún ṣe mí ọ̀hún gbà mí a ṣe dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí ń tó gbà ni yọ̀ọ̀dà fún ọ ojú òní tí ọ ọ̀ ní rìn jùnú ntí fààyè ń sọ báyìí obìnrin mi má bínú sí mi forí jìn mí o gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nídìílé yín yìí àtọ́fà ọmọbìnrin yìí ni. bíi bó o bàbá. èèbùkà tó gbìn ló ti ta ìní ń wú dẹ lọ́wọ́ yìí. àbọ̀rú àbọ̀yè o bàbá. àbọ̀yè bọ́ ṣíṣe. n ò rò pé àlàyé mi yé yín o àní ìyàwó mi yìí ó ń ṣàìsàn nǹkan mọ́ ọ mú un níbi àyà báyìí torí ẹ̀ mú ṣe wá ẹ wá ní ẹ ò ní í ṣe ra rẹ̀ ẹni tí nǹkan kọ́kọ́ mú ọmọ ìyá ẹ̀ ni àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ kó tó di pé tó mú àwọn ọmọ méjèèjì tó bí fún mi bó ni ó ṣe wá mọ̀ ṣe ra rẹ̀. ọ̀rọ̀ mi ni òye ọ̀ wò mí ọ̀rọ̀ tí èmi yìí ń sọ lọ́wọ́lọ́wọ́ mo mọ ní tẹ́mi ń sọ ọwọ́ rẹ̀ ló ti wá mo mọ tí mò ń sọ. kí lẹ̀ ń sọ ẹ mọ̀ rárá ah, ah. irú nọ́ọ̀sẹ̀nsì wo ni gbogbo eléyìí mo ṣe máa gbé ẹ máa ní mo gbin ebùkà ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ bàbá ẹ̀jọ̀ nítorí ọlọ́ ẹ má kó bá mi o ẹrù tí ò ṣe tèmi ẹ má dìlé mi lódò àbí irú kí ni gbogbo eléyìí ti ẹ ẹ ṣe máa. ó tún dé. ó tún dé bàbá yìí máa pa mí. Ah! pẹ̀lẹ́ pẹ̀lẹ́ do eh, du ẹ wá ah, eh, ìyá yẹmi àjọkẹ́ wá wá wá wá wá ọkùnrin ni wọ ọgbọ mi sórí ọ̀rọ̀ tí èmi yìí bá sọ jáde lẹ́nu wò mí èmi kẹ́mi sọ o Ifá Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún ń lọ sọ ọ́ jáde ọgbọ́ àbọ̀ ọ̀gbọ́ àjẹ tí ń pọmọ jẹ nìkan ìrẹ́jẹ lẹ́nu ọ̀gbọ́ mi yé lọ lè tẹnu dáadáa sórí àìsàn tó pé ń ṣe ṣé àyà ló ní ti mú yóò mú lẹ́dọ̀ bọ́ bá kọ̀ tí ọba jẹ́wọ́ àìsàn tó ń wò ní ọ̀pá bọ́ bá sì kọ̀ tí ọ̀jẹ̀wọ̀ yìí kan náà sórí gbogbo ọmọ rẹ̀ tó ní ọ̀gbádùn wọn ò lè gbádùn kankan. mo dáná mo ní kí tèmi ó wá já sí àbí. tẹnu dáadáa ni bọ́ bá ti tẹnu bọ́ bá ti jẹ́wọ́ ẹbọ rẹ̀ nìyẹn. Olúṣọlá access. dáríjì wá ọlọ́run ọ̀run olódùmarè oríjì wá bàbá wa. ìwà ọmọ aráyé ò sunwọ̀n àbí bí àkísà elégbìn ènìyàn ní ká. èmi náà kọ ìwọ ló wo ṣùṣùṣù tó lóun padà bọ̀ wálé àá kí ni dé ilé tí gbogbo èèyàn rò pé mi ni mo ní tíwọ bá wá padà wálé ojú á wá ti èmi àṣírí tèmi á wá tú gbogbo ayá wa mọ̀ pé wọ́ ló nílé èmi á wá di àgbálẹ́kọ́ fún ẹ irọ́ ká má rí ká má rí ìwọ ti gbàgbé wípé agbó kì í tọrọ àyè kó tó gbalé lọ́wọ́ onílé tàṣẹ tàṣẹ la fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà fúnra rọ ọ̀kẹ́rẹ́ ló ń fi ẹnu ara ẹ̀ fi pọlọ́dẹ nínú igbó Abímbọ́lá tí o bá ti dé ìlú yìí ìjókijó níjó asínwín. Uh-uh. Eh, eh afẹ́fẹ́ kì í fẹ́ kó má kan gbogbo lára ìwọ ti kan ti ẹni ẹ̀ o kò rí pé adójú ti ní ọmọ nìwọ. ẹ gbà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kójú tì mí ẹ bò mí láṣìírí ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́. èmi lèyí. owó ni owó ni. bàbá ṣeun bàbá ṣé mo dúpẹ́ ṣeun. dídélẹ̀ á dàbí ọgbọ́n sọ̀rọ̀ mi yí ọ. ó yé mi bàbá. ṣèyí ń lé ní èkejì ẹ̀wẹ̀ ìrìn tí mo lẹ́rìn ẹ́ pàpàrìn náà ìwọ àti ìyáálé rẹ àtọkọ rẹ kó o fọkàn rẹ balẹ̀. ṣé o ń gbọ́ mi yóò wá di ọ̀rọ̀ àṣẹyìn ìwé ìwòyí tí wọ́n sọ wípé òtún ní í ṣe ẹ̀wọ̀n ráré. ẹ o ó yé mi bàbá. fọkàn rẹ balẹ̀. pé kí n fọkàn mi balẹ̀. o ti mọ ọwọ́ wẹ̀ ọ sì bá gbàgbé ọ. àtẹ̀pẹ́ ni kémi ó bá wọn tẹlẹ̀ yìí pẹ́ àmọ́ tó bá ṣe ti ẹni tó jẹ́ wípé ó mọ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ ìwà àdùnní ló bá mọ̀ nípa ẹ̀ tó o bá mọmi kó pa ọ lórí tó o bá jọ̀gẹ̀dẹ̀ kó kùn ọ lọ́rùn tó o bá fojú kodòkodò gbé ọ lọ gbà mí kí ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ mi. ọ̀rọ̀ rẹ ti kọjá taari ògbè fòǹfò lòun lọ̀rọ̀ rẹ báyìí. kí ni ń jẹ ògbè fòǹfò lòun. gbo ilé àbúrò rẹ tó gbà lọ́ọ̀rì dà padà. Ah, ah, bàbá àjọsọ báyìí tẹ́lẹ̀ o ẹ sọ fún mi pàbúrò mi nìkan ló máa mú ewu ń wá ń ta àwọn ọmọ mi bàbá ẹ máa wá nǹkan ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. òkò ah. tá a bá sọ mọ́pẹ́ lọ́pẹ́ sọ ọmọ nìyí sọ́ọ̀mọ̀ pé bá lọ bá lọ ṣe làbọ̀ bọ̀ ni. Ah, ah, eh, bàbá eh, eh, àjọsọ báyìí tẹ́lẹ̀ wa bàbá ṣe sọ́kọ̀ yìí o ẹ má ṣe báyìí ó ṣe bàbá ẹ má wò mí ràn. oró tí ń bẹ nínú ọmọ ènìyàn ojú. ṣọ̀wọ́n alájọjẹ ló kù nínú ayé dáríjì wọn dáríjì ọmọ ènìyàn. mo fi àsìkò yìí rọ gbogbo ẹni tí mo bá ṣẹ̀ pàápàá jùlọ àdùnní àti bímbọ kí wọ́n dáríjì mi kí gbogbo ẹbí jọ̀wọ́ bá mi ṣe ìtọ́jú àwọn ọmọ mi méjèèjì tí ara wọn ti yá báyìí kí ẹbí sì dá ilé Bímbọ́ padà fún nítorí pé òun ló ní ilé náà kì í ṣe tèmi rárá àbámọ̀ ni gbogbo rẹ̀ já sí fún mi báyìí ṣùgbọ́n tí mo bá tún ilé ayé wá ẹ ṣe rere. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mí mọ́mí mọ́mí ah! dájú ẹgbà mi ò mọ́mí ah! mọ́mí. Ah! kí ni yẹn kí ni yẹn. mọ́mí mọ́mí ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bẹ́ẹ̀ ni. ìyá yẹn mi ìyá yẹn mi. ẹ wò pásítọ̀ ẹ ṣáà bá mi bẹ̀ mọ̀mọ́ Tóbi kó má bínú kó dáríjì mi. mo wí àbí mi ò wí mo sọ àbí mi ò sọ mo ní kò pọ́síbù kí àwọn tí Ọlọ́run jogún fún mi pé kí n máa darí ẹ̀ nínú ìjọ kí wọ́n ṣe mọ̀nàmọ́ná kò sí ọmọ ìjọ mi kankan kò sí ọmọ náà tí ó ń jọ́sìn nínú chọ́ọ̀chì tá a wà yìí tó lè sin ọlọ́run pẹ̀lú mámúnì ẹ wá fojú ẹni ẹlẹ́ni rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ abẹ́yìn ò mọ̀ pé ìbanilórúkọ jẹ́ ni kí a sọ wípé ẹni tí Kristi ń gbé inú rẹ̀ ẹni tí ó ń gbé nínú ìgbé ayé Jésù Kristi ó tún fi igbá kan bọ ìkan nínú ó ń ṣe mọ̀nàmọ̀nà. No, no, no. ẹ fẹ́ sọ ìjọ lẹ́nu ẹ fẹ́ borúkọ ọmọ ìjọ jẹ́ ẹ̀yin ọmọ ní ọjọ́ tí à ń ṣe deliverance ń bí ǹjẹ́ mi ò sọ fún yín wípé ọ̀sìnkò ọ̀rọ̀ tí tó ọjọ́ ọ̀rọ̀ rí nítorí wípé a ti fi hàn mí àti mú mi rí i wípé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí màmá yín yìí ó ní bó ṣe jẹ́ Jésù àwa pẹ̀lú wa ní báyìí ẹni kaba yín bẹ̀ wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ orin wo la mọ̀ tá a máa kọ sí gbèdú. síbẹ̀síbẹ̀ tá a bá wò ó à ń ṣe ọlọ́run náà tí a bá sì bẹ̀ wọ́n wà dáríjì wá ó kù sí àtòbí lọ́wọ́ àmọ́ bóyá. Ah. Um, màámi ẹ máa dáríjì wọn ni ọpẹ́ ló yẹ ká dù níwọ̀n ìgbà tó jẹ́ pé ní ojú ayé yín láì tí ì kú yín ni ọlọ́run ti fi ojú ọ̀dàlẹ̀ àtìké hàn kílẹ̀ tó ń fẹ́ màámi ẹ dáríjì wọn. Hmm. pásítọ̀ mo dáríjì bàbá dáríjì wọn o. ká yan olúwa lógo. ẹ má bínú mà. ẹjọ ẹ má bínú. ó ti tán. olúwa dáríjì àwọn ọmọ rẹ. àmín. kristi dáríjì àwọn ọmọ rẹ. gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí lè dènà àdúrà níwájú olúwa wa dáríjì. ṣe ìyanu àmín kò ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam ẹjẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹjẹ atún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹjẹ afọpẹ́ lè Ọlọ́run ẹjẹ a máa lọ́dọ̀ rẹ̀ ọba kan ṣoṣo arínúlóde olùmọ̀ràn ọkàn ẹni tó mọ ohun gbogbo tó sì lè so ohun gbogbo ọba tó ní kún fáyà kún ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wa ni ọlọ́ọ̀ni ẹja dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó ní ẹ pè mí wọ́n sì dá ẹ lóhùn ọwọ́ kó ṣèlérí pé wọ́n dá wa lóhùn ẹja dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ńlá fi pé tó fi dùn lẹ́yìn náà ẹ wá dúpẹ́ lọ́wọ́ àwọn aláàjì méjì wọ́n ṣe gudugudu méje yáyà mẹ́fà nítorí pé àwa ń gbà nílé àwọn ń gbà lókèrè àwa ń gbà nílé àwọn ń gbà lókèrè lọ́lọ́run bá sọ wípé kí nǹkan ọjọ́ nàdúrà náà ẹ dúpẹ́. ẹ ṣeun ẹ ṣe ọlọ́run adúró tì lọ́wọ́ túbọ̀ máa gbára ẹ ṣeun ẹ ṣeun inú wa dùn gan-an ìyá wa ájì ahmed ó sọ̀rọ̀ kan fún mi ó lóun nífẹ̀ẹ́ ọmọdé fẹ̀fẹ̀ bí ìyàwó wọ́n wá ní kọ́kọ́rọ́ bí ní ajá jẹ́ òun jẹ́ lẹ́sìn mùsùlùmí wọ́n ẹlẹ́sìn ìdàkejì lẹ́yìn wọ́n ní ẹ̀sìn ní gbà fọmọ yín fún un mùsùlùmí bó o láti ṣe wá ṣe báyìí o. aláàjì sẹ́rí ní báyìí gbogbo mọ̀lẹ́bí wa pátápátá látòkè délẹ̀ ni wọ́n ti fọwọ́ sí kí aláàjì kò fọ́. ẹgbọ́n lọ tóbi ẹgbọ́n lọ tóbi wọ́n ti yọ̀ǹda. a ti yọ̀ǹda o. aláàjì ìgbà ìmọ̀lá ní kí wọ́n má fẹ́ ra wọn àfi kí bàbá wa dáríjì wá kí bàbá dáríjì wá ni ní ìsìn àdìfọwọ́sí afẹsẹ̀ sí. ẹ ní ṣókí kẹ ọkọ má jẹ kọ má bàa ní òjijì ọmọdé yìí ní jẹ bí n bọ mọ o àwọ sọǹsù ná ní mọtàláì ni ọmọ jẹ. kí ni ìtumọ̀ eléwu. ìdẹ̀ra ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ìdẹ̀ra ọlọ́run ìdẹ̀ra ọlọ́run ni gbogbo wa ń wá ah. ìdẹ̀ra ọlọ́run ó bá gbogbo wa ṣe. ní mọ́tà láyì. ẹ ṣé mọ́mí ẹ ṣé gidi gan lọ́wọ́ àwa pẹ̀lú yín inú tiwa náà dẹ̀ dùn ẹni wa dùn pé ẹ padà yọ̀ǹda ní mọ́tà láyà fún wa tẹ̀lé àwa ti yí orúkọ padà nìyẹn ẹ ṣe mọ̀ pé aláàjì àwọn ò ní pẹ́ padà sí ọ̀dọ̀ wa lọ́hùn so èrò ọkàn tèmi ni pé within a short period a lè sáré fún any date fún yìgì eh, nìkan tí a máa ń ṣe nílànà ẹ̀sìn tiwa a lè ṣe ìgbéyàwó yẹn ìlọ tá a bá ti lọ kí àwa àti ìyàwó àkàtúntò máa lọ kó tó wọn padà. jẹ́ wípé a máa lọ sílùú òyìnbó àtọ́ torí ìyẹn padà wá ká ṣe lẹ́ǹkan náà ká dẹ̀ máa lọ. ìpàdé ń dàgbà sí. ṣé ẹ ti gbọ́ láti. ọjà èmi náà tẹ̀lé. Eh. àti ṣe àti ọlọ́kùnrin àkókò ti bá wọn lọ o ṣe ìlú agbọ́bà yìí kò ní pẹ́ tá a. bẹ́ẹ̀ lọ́ba fẹ́ lo àyè wa ẹ kò ṣe sùúrù díẹ̀. ẹ má jẹ ọ̀pẹ tẹ̀mí lọ fi ya ẹsẹ̀ yìí àná ká má jọ láàyè àná. mo ti sọ pé ní kíákíá lè rí ọ afẹsẹ ti kìíní kíákíá ẹsẹ àdúgbò ẹsẹ ẹsẹ ẹgbẹ mọ ẹsẹ tẹlẹ náà àbúrò ní débà yìí.